or walk into any of our travel centers near you. Wakanao, let's go. dó. èrò ya wá èrò ya wá rẹpẹtẹ. ẹ tún gbá rẹpẹtẹ. yínká ayéfẹ́lẹ́ tún dé olóhùn arin kékeré jáyé so yìí kì í tán ní aláǹtakùn. ó tún fojoojúmọ́ peléke sí ni rẹ́kọ̀dì tuntun lẹ́ ń bọ̀ yìí. ó fi gbogbo ara yàtọ̀ jù. consolation làkọlé ẹ̀ ayéfẹ́lẹ́ làwùdà. ọba tó ṣe tèmi tó tún ṣe tàwọn kan akókó ṣe tìyẹ dákun má bọkàn jẹ mọ́. ayé wa ládùn ó gbogbo ẹgbó yá ìbá àgbọ̀ wá dára fún ayọ̀ ń bọ̀ yóò rọ dandan. ẹ yé ohun sínú ọ̀làǹdò lẹ́ ń gbọ́ láàrin yẹn. ayé fẹ́lẹ́ fi jù ẹ̀ nínú rẹ́kọ̀d tuntun yìí consolation ni. àfi bí ẹni pọ́ làǹdò gangan ló ń kọrin. another track tún lè léyìí gbé sókè. ìfọlá ti di bá bímọ bàbẹ. bàbẹ bàbẹ bàbẹ bàbẹ bàbẹ. àlùjọ tó kí pọ́npọ́npọ́. ó gbọ́ nàrà yọ ó ń kilẹ̀ gbègbè mi lẹ̀ títí rí lẹ̀ dòdò ó sẹ́lẹ̀lẹ̀. iléeṣẹ́ yínká ayéfẹ́lẹ́ records gangan ló gbé jáde aloe production international ló pin tó ń ta. àwọn distributors ti sanwó sílẹ̀ káàkiri àgbáyé. tẹ́yìn náà bá fẹ́ kó ní pálípálí ẹ máa bọ̀ ní corporate office wa the music house tó wà challenge ìbàdàn. ẹ tún lè pe numbers wọ̀nyí zero eight one four four six three two four seven six zero eight zero three three zero four seven one one zero tàbí zero eight zero nine seven seven Oh six one zero six seven ẹ lè stream tàbí kẹ́ download ẹ lórí àwọn platforms bíi spotify amazon music boomplay itunes apple music soundcloud youtube music deezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. latest record yìí nǹkan ayéfẹ́lẹ́ tó pe àkọlé ẹ̀ ní consolation ó ti dojú àti gbé jáde àgbọ̀ tó gbọ́ ní wìtìwìtì ló ń tà. mo ti sọ pé kí n yẹ yọ mi wá. fresh fm. bóyá wá wá mi ò yíye fresh fm tó lápọ́njà bóyá ká gbọ́ fresh fm bóyá tọ́jú òyìnbó gbogbo kájọ máa borí àsìkò ìròyìn àsìkò ó pẹ́ síbẹ̀ bóyá kò gbé síbẹ̀ bóyá máyé kúrò Fresh FM one oh five dot nine lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún ni fresh news. lọ́tún ó Fresh FM. ròyìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh sport. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún mà lọ́jọ́ ń yọ. lọ́tún ó Fresh FM. orinlẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún ó Fresh professionalism nurtured by experience. lọ́tún Fresh FM. ìmọ̀ ìjìnlẹ̀ lọ́ṣọ̀ọ́ pẹ̀lú ìrírí. lọ́tùnlọ́tùn ó fresh fm. fresh one oh five dot nine fm. lọ́tùnlọ́tùn ó fresh fm. fresh one oh five point nine fm. Oh ẹ ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹ ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹlẹ̀ káàkiri ilẹ̀ wa láti inú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh, lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM. àwọn ìròyìn ilé wa jáde fótó ní ìròyìn kálẹ̀ kákọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àjààbálẹ̀ lórí Fresh FM. Àjààbálẹ̀. Àdìsá. Eh, mi etí mi ò di. àsìkò òjò àná. òjò owó. pé bọ̀dá rẹ̀ láyé ká ò tí ì jí. wo fún mi ní kí lorúkọ ẹ̀ gidi jàre kó mi ni mo kú òjò àná. ṣé o ti pẹ́ láyé ká. mi ò pé o gbé gbé mi sókè díẹ̀ mi ò pé o ọba ọmọ wọn ní gbòǹdì aláwọ ọbàdà ọbàdà ya wùmí mọ́sọ̀tẹ́ o. mi mi ara nkawo. Ah! he saw it coming bí ẹ jẹ àwọn eléyìí <laughs> àtìrọ̀lẹ́ àná ọ̀gá tí ń ká gógó <laughs> west ham lẹ́yìn mo ti rẹ́ tí ṣe mo ti ah! Hmm. Ah! ṣùgbọ́n gbogbo Arsenal a pe chairman wọ́n ní chairman ò tí jì ẹ bá a kí wọ́n pé wọ́n kó ojú àná. wọ́n lè tún gbá lójú àlá tójú àlá yẹn mm, uh, àwa gbé wọ reality. bó ṣe wà nìyẹn. Ah, ẹ̀yin west ham bí ẹ bá wà ilẹ̀ rẹ ẹ̀yin inú ọlọ́run náà ẹlẹ́dàá ọ̀gá wa dà fún yín. ìrọ̀ <laughs> o tọ́gá wa nìkan kọ́ gbogbo àwọn ọmọ tó jọ máa ń sinà pátápátá. àtẹ̀tẹ̀ wa bẹ̀rẹ̀ celebrity fight báyìí. èmi ìfẹ́ bẹ́ẹ̀tì lórí bọ́ọ̀lù bọ́ọ̀lù tí ó káyà mi sókè ní tó wù mí kí n bẹ́ẹ̀tì lórí nìkan ẹ̀ṣẹ́ kíkàn tàbí wrestling hmm. mo ti mọ̀ pé ẹni tó bá jẹ́ kí n lose hmm. wọn ó ti bá mi lu òun náà débi tọ́lá pẹ̀ rẹ̀. Hmm. Anthony Joshua ni màá ṣe wọ́pọ̀ mi. padà mo ti gbọ́. ẹ kú ojúmọ́ bí gbogbo tí ẹ ti ń lórí ọ̀fẹ́ àti gbọ́ wa o pé àwọn ohun tó wà ní òwe ìròyìn yìí ìgẹ́tà sí bíi bí àsìgẹ́tì ẹ ká ra múrúnú ara wa dùn ní fẹ́rẹ́ jógi ẹ ẹ sì bá wa kí àwọn Arsenal náà pé wọ́n kú òjò àná o <laughs> ẹ bá ní nọ́mbà ọ̀gá wa náà ẹ bá wa ọ̀gá yìí pé wọ́n kú òjò Mm. wọ́n ní ti bàtà ti bàtà ni bàbá mẹ́ta sùn <laughs> mi ò débi àwọn tó ń lọ ní wọ́n mú wọ́n yìí wá ọbọ̀ bàtà sọ́ọ̀sì nìkan ni ọ̀bọ̀ o. Eh. káròyìn the punch ojúmọ́ tó mọ́ wa ló bùjà káwọn èèyàn ẹ kú ojúmọ́ jàre jákèjádò orígun mẹ́rin àgbáyé ibẹ̀ bá ti láǹfààní àti máa gbọ́ ìkànnì yìí fresh one zero oh five point nine fm olókìtì bí ọ̀bọ òsì àràǹdà ẹ̀kùn tí ọ̀bá jójú ẹni kólóńgè ní dátì ẹ̀káwòrán àdúpẹ́ lọ́wọ́ yín tẹ wà ń bẹ̀ tẹ́ ń gbọ́ wá láti january wọ december àdúpẹ́ àsìdúpẹ́pẹ́ òkun ọlọ́run ní paná ìfẹ́ tó wà láàrin àwa àti yín jákèjádò orígun mẹ́rin àgbáyé bẹ́ẹ̀ bá ti láǹfààní àti gbọ́ wa tó kí yín o hmm. ojúmọ́ owó ojúmọ́ ọlà ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga ojúmọ́ oríire ojúmọ́ oore gbogbo kò ní ó sàn wá sówó sọmọ sáìkú tó ń ṣe baálẹ̀ tọrọ kárí bá ti ṣe ká rọ́nà gbégbà ọjọ́ ẹtì ni wọ́n ń pọ́jọ́ tòní nílẹ̀ kóòtù òjìbí àjẹpẹ́ ikú ó dẹ̀tì lórí wa àrùn ó dẹ̀tì lórí wa o àṣetì ó dẹ̀tì lórí wa o ṣiṣẹ́ bí irin jẹ̀jẹ̀ ìrírí kọ́ hmm. dẹ̀tì lórí gbogbo wa àwọn tá a sì ń nàgà wò fún twenty twenty four kọ́lọ́njọ́ kó mu wọlé àṣẹ àwa àti yín láàjọ wọ twenty twenty four pẹ̀lú ayé àtàlàáfíà bí hmm. hmm. azee Eh, Ajábalẹ̀ ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé ló kọ tèmi ìwé ìròyìn mẹ́rin lọ́ba àwádé olùkùnmí ń bẹ ń bí. The Punch àti Daily Sun. mo rí Nigeria Tribune bí ìṣe mi mo sì Vanguard náà. ṣé wàá rí àwọn ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin yìí. Mm, òyìnbó ni wọ́n fi kọ wọn. Mm, mm, níṣẹ́ ló dàbí ìgbà téèyàn bá rí sẹ̀mó tí wọ́n á fi ọbẹ̀ àpọ̀n tí wọ́n fi sí tí wọ́n á lọ láǹfààní àti kó àsọtẹ́ẹ̀dì sínú ọbẹ̀ àpọ̀n yẹn kábíyèsí Elédùmarè tẹ wá fi ń lò ó àwọn máa deliver láti bí ah, tí ní kẹ́ dúró mẹ́rin kẹ́ ẹ máa enjoy rẹ̀ ní sẹ́lẹ̀nsẹ́ ah. Samuel gbé sàbí lórúkọ tèmi. lórúkọ tó ṣe anyways. orúkọ ọmọ nìkan náà wà nígbà wọn pe ẹnìkan ní lọ́kì eh. orí mi sàn ayédatiwa ayédati àbíọ̀dá. gbogbo ẹ ló dáa. mo ṣe jẹ́ The Punch àkòrí ìròyìn rèé ìpínlẹ̀ Ondo ni mo ti ṣẹ́wọ́ lára àwọn èèyàn tó jẹ́ pé amúgbálẹ́gbẹ̀ẹ́ alábàáṣiṣẹ́pọ̀ akérèdọ́lù nígbà tó wà lókè èèpẹ̀ márùn-ún nù wọn n ló ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ báyìí pé òun ò lè bá ìgbésẹ̀ ọ̀tún òun ò lè bá ṣiṣẹ́ papọ̀ wọn wá ní ayédatiwa fúnra rẹ̀ ó sì ń fojú wò ó sí àwò sẹ́yìn pé ta láwàá o tí ó ṣe igbákejì gómìnà ẹnu ẹ̀ ni wọ́n sì wà báyìí báyìí nígbà náà ni èmi ó sì wípé èmi nìyí. ẹran mi mú mi. tó ayédatiwa lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune ti léwájú àwọn ìgbìmọ̀ aláṣẹ ní ìpínlẹ̀ Ondo láti lọ ṣe àbẹ̀wò sí òpó Akérédolú nílùú hmm. Ìbàdàn pé ẹ̀ ǹlẹ́ ń bẹ̀rùn ẹ kú ara fẹ́ra kù. ó ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti Tribune Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. ok The Punch àkòrí kan rèé tí wọ́n gbé kalẹ̀ gìdìgbà lójú ewé kínní rẹ̀ tí wọ́n ní látàrí ìṣọwọ́pani nípa àfọ́náfọ́ṣu ní plateau wọ́n ní àwọn karanjẹ́gbọ̀n-jẹ̀gbọ̀n tí ń fọ́po mọ́yọ̀ dàlúrú gbẹ̀mí àwọn èèyàn lágádángbọ́n bẹ̀ wọ́n ti tún kọ̀wé o wọ́n fìwé ṣọwọ́ sáwọn òwe ní ìlú kan bẹ̀ tí wọ́n sì ń dúnmọ̀ ooru mọ̀ ooru pé ṣẹ́gbọ́ àtúnbọ̀ lákọ̀tún láti wá kọlù yín àjọ ìṣọ̀kan àgbáyé wa ní ìjọba orílẹ̀-èdè nàìjíríà abẹ́ ń sùn ni ẹ jẹ́ hmm. tètè lọ tọpinpin lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí hmm. ó dàbí ẹni pé ìjò lọ́wọ́ nú. tó ní plateau wọn ni ìparí nípa àyà tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà mọ̀ wò pé èmi ò já mọ́ nǹkan kan mọ́ ní nàìjíríà hmm. èmi kọ́ ni mo sọ ọ́ àjọ kan tó ń jẹ́ JNI ló sọ bẹ́ẹ̀ ojú ìwé kejìlá ìwé ìròyìn nàìjíríà Tribune ìròyìn gan jókòó sí àmọ́ Shettima tí ń ṣe igbákejì ààrẹ ilẹ̀ wa Nàìjíríà wọ́n ní ó ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn lẹ́ẹ̀kan-lẹ́ẹ̀kan àtàwọn tí wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá ní ìpínlẹ̀ Plateau. Ilé ìgbìmọ̀ asòfin àṣojúṣòfin ilẹ̀ wa Nàìjíríà wọ́n ní ọmọlé tó kéré jù ń bẹ̀ wọn àwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ dákun torí Ọlọ́run ẹja wá ojútùú sí hmm. ìpani nípa àyà yìí gbogbo ẹ̀ wà lójú ìwé kejìlá ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. nílé iṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè wa nàìjíríà àwọn major general mẹ́tàdínníàádọ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tuntun míì ni wọ́n ṣe fi ìràwọ̀ kúnràwọ̀ wọn láti lè dojútogun dojútọ̀tẹ̀ kí ètò ààbò lórílẹ̀‐èdè yìí kó bá lè mú yányán sí i. ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀‐èdè wa nàìjíríà wá gbé ìgbésẹ̀ pé ẹ wo ọ̀nà tá a gbé gbà láti lè rí dájú yìí pé gbogbo àwọn èèyàn tó máa ń lọ owó olówó mi owó tó yẹ kí wọ́n fi sanwó oṣù olówó oṣù tí wọn kì í san ìwà ọ̀daràn ni ẹni a hmm. bá sì tọpinpin tá a gbámú bẹ́ẹ̀ kò ní í lọ lọ́wọ́ òfo. kọlọ́hún ṣàánú àná Thursday lọ́jà àgbáyé níbi káràkátà káfowó ṣòwò wọn ni náírà ilẹ̀ wa Nàìjíríà tún dorí kodò bí èso ogi o ẹgbẹ̀rún kan náírà àti náírà mẹ́tàléní ogójì tó fi mọ́ kọ́bọ̀ mẹ́sàn-án ni wọ́n ń ṣẹ́ dọ́là kan ní àná ojú ìwé kẹfà ìwé ìròyìn ti Nigeria Tribune one thousand and forty three naira nine kọ́bọ̀. ṣé ò sí o nípínlẹ̀ Ondo tí àwọn tó jẹ́ bí alábòótó iléeṣẹ́ ọba tí wọ́n ń kọ̀wé fipò wọn sílẹ̀ àìsàṣọlọ́run pàká ó yẹ kó tó àpérò fún gbogbo ọmọ eriwo àtúndì ìbò tí ó wáyé láwọn apá abìkan lẹ̀ yìí ẹgbẹ́ òṣèlú labour parties wọ́n ti sọ ọ́ di mímọ̀ pé ẹni tí ó lọ fún ilé aṣòfin ilé ìgbìmọ̀ aṣojú àti ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ àwọn ti gbé owó wọn sí pé ọ̀ ó ṣe sẹ́nẹ́tọ̀ three point five million naira lówó fọ́ọ̀mù ẹ̀ ó lọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà mílíọ̀nù méjì owó náírà ó lọ ti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred thousand báwọn ṣe gbé kalẹ̀ nu ojú ìwé kínní ìwé ìròyìn ti Daily Sun ibẹ̀ gangan ló wà. lójú ìwé kọkànlá Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan láwọn ẹni bíi ẹni nílẹ̀ wa nàìjíríà ni wọ́n ti ro ìkẹ́dùn àti fíbarajẹ́ lórí ikú Akérédolú tí ń ṣe gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo oníkálukú wọn ni wọ́n ń sọ̀rọ̀ bí Akérédolú ṣe jẹ́ ọkùnrin takuntakun ẹni tó ṣe fọkàn tán àti ọkùnrin tí ó bẹ̀rù kódà àwọn kan pé kì í mọ̀ ṣe èèyàn lásán tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Ondo Olúṣẹ́gun Mímíkò ni pé inú òun bàjẹ́ lórí ikú ẹni tó gba iṣẹ́ lọ́wọ́ òun lọ́fíìsì tó sì jẹ́ ọ̀rẹ́ àtijọ́ akérèdọ́lù ẹni tó dolóògbé ní orílẹ̀-èdè germany lẹ́yìn àìsàn tóun àti ẹjọ́ fa làkàdí fúngbà díẹ̀ ojú ìwé kọkànlá ìwé ìròyìn ti Nigeria Tribune ibẹ̀ mo ti bá o. ojú tó yẹ kí orílẹ̀-èdè wa nàìjíríà fi máa ríran à ń fi rìn n ló sì fa sábà bí ọ̀rọ̀ bí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣe ń ṣẹlẹ̀ sí wa lágbọ́nrin tètò ọrọ̀ ajé tó ń gbogbo fi ń wó gbá ẹ jẹ́ ká tètè mẹ́sẹ̀ kó gbé ọ̀nà tí kì ṣe ti ọ̀nà epo ẹ̀ rí i pé owó rọ̀gùnrọ̀gùn ó wà ń bẹ̀ lẹ́bàá ẹ̀ nísàlẹ̀ ni wọ́n ti ń sọ ọ́ di mímọ̀ Tinubu Tinubu farm settlements, gbogbo tá a ní àwọn oko ńlá tá a ní tí wọ́n máa ń kọ́ àwọn ilé sí táwọn èèyàn gbé ń ṣiṣẹ́ àgbẹ̀ tí ń bẹ́ẹ̀ tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ tètè ṣiṣẹ́ tọ̀ ọ́ kílẹ̀ tó ṣú orílẹ̀-èdè wa Nàìjíríà ojú ewé kínní ìwé ìròyìn ti The Punch ibẹ̀ gangan ló wà. tó ìròyìn kan bẹ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard ọ̀rọ̀ ti ààrẹ ẹlẹ́wà Nàìjíríà náà tún ni wọ́n ní ààrẹ ẹlẹ́wà Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti bẹ̀rẹ̀ sí ní kọminú lórí iye àwọn ọmọ tí ò sí nílé ìwé nílẹ̀ wa Nàìjíríà ó ní ha ọ̀rọ̀ yìí lágbára púpọ̀ o ó ń bẹ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. ẹja sún kẹsẹ ká lọ sí ojú ọjà ká lọ polówó ohun tá a gbé karí bá ti wá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ àwọn òròyìn gbogbo tá a ti ka àkórí rẹ̀ sílẹ̀ yìí. tí wọ́n ní wọ́n máa ta cement. Hmm. láfojúsùn three thousand five hundred cement nàìjíríà. ó ní. wow wonderful. wonderful three five january ìbò ni ní ọgbọ̀njọ́. òní twenty nine so ojú ń kàn ọ́ ni. ojú ń kàn mi ó máa jẹ́ kò sí wàhálà láti monday lọ àbí three thousand five hundred cement hmm, three five kò sí wàhálà. àbí ojú mi ò rí rìn ah, ah, three five yá mi ń gágà rẹ three five láti january twenty twenty four èmi kọ́ mo wí o ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard ló wà. àwa alright. ajá balẹ̀. ajá balẹ̀. ọ̀rọ̀ iléeṣẹ́ alálàájì ó ti dà àkàrà yá òjò ká ká dákẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò mọ̀ ń pa aṣẹ́ yìí lóníkálukú tẹsẹ̀ bọ́ àmọ́ fúnra ara ọlọ́run ní máa ń ran àwọn èèyàn tó bá fẹ́ rán níṣẹ́ mò ń sọ fún ẹ nípa iléeṣẹ́ asamad hajj and umrah services limited níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń bá ní tí wọ́n fẹ́ pàdé lórí ọ̀rọ̀ mọ́kà ń lílọ wọn ó kì í jí máa ní mọ́kà ìyẹn dá wa lójú lẹ́yìn eléyìí oúnjẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ fún gbogbo àwọn alálàájì á fi wọ́n sí ilé tó súnmọ́ haram ní pẹ́kípẹ́kí gbogbo sìyára tó yẹ ká ṣe láàjọ débẹ̀ tá a ṣàdúrà àtàdẹ̀bẹ̀ lọ́hùn. nínú iṣẹ́ mẹ́ka lọ́dọ̀ tiwa kò sí wàhálà kankan asamad hajj and umrah services limited olú iléeṣẹ́ wọn ó ń bẹ ní salius plaza block c suite c three opposite adelabu shopping complex oríta challenge ìbàdàn ẹ lè máa pè wọ́n sórí aago wọ̀nyí zero eight zero three three zero five nine three zero nine tàbí zero eight one two zero eight zero three one five six asamad hajj and umrah services ọlọ́run ló yàn wọ́n. bá àbára ẹni bá làọ̀là kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lè tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property the living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ ẹ̀yìn pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn. So see, he definis malaria. i don't dey go my wife not too well sharp shooter don score goal again Abby. oh boy no be that one she do test then say na malaria o oh. true malaria see the disturb una e be like say i never yarn you about my surest padi which best friend you get wey we no sabi name na zoxin i need to know more about this your best friend ah no wahala zoxin The better anti-malaria medicine We get a better combination of artemether plus lumefantrine Now confirm anti-malaria medicine i never see any friend way better pass my zoxin Oh. Hey, oh boy, you know all these things. Now you know one tell us things. No wahala. Now when I know it, eh, make a run go buy him for my wife, oh. Correct guy. Now Bond Chemical Industries Limited, where they make Ipona Bay, power picking them. They make Zoxin anti-malaria medicine. E day for pharmacy, where they your area. If your body no tranga after three days, make you run go see your doctor. olóyè timothy olúkúnlé sàǹdà wọ́n ti jẹ baálẹ̀ alégóńgó àkóbọ̀ ojúrin o ìwúyè baálẹ̀ àti ìfinijoyè pẹ̀lú sísí gbọ̀ngàn alégóńgó yóò wáyé ní friday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì lọ́dún twenty twenty three twenty nine december twenty twenty three gbàgede alégóńgó community secondary school àti láàfin baálẹ̀ alégóńgó láti ṣe o alága lọ́jọ́ náà mínísítà adébáyọ̀ adélábù babankalẹ̀ olóyè bọ̀dé àmọ́ aṣíwájú ilẹ̀ ìbàdàn ìyànkalẹ̀ chief mrs florence ajimabi royal father of the day olùbàdàn ilẹ̀ ìbàdàn ọba mahu Abdulrahul Lẹ́kan Balógun ẹni tó bá láti máa ṣe bọ̀ èèyàn tí kì í dágun lásì dáadáa àdúgbò bàbá tó ń sojúṣe rẹ̀ tí èèfì gbà kan bọ̀ kan nu ni olóyè Timothy Olúkúnlé Sàǹdà tọkọ tẹbitara tọ̀rẹ́ àtàlejò mọ́ra lálégóńgó àkóbọ̀ ojúrin ti létoko lápè kájọ gbárùkù tètò gbogbo ẹ̀yin ọmọ bíbí alégóńgó àkóbọ̀ ojúrin nílẹ̀ yìí àti lókè òkun a máa retí yín o. àjọṣe gbogbo wa ni oyè amari pẹ̀lú ẹ̀mí gígùn olùkéde organizing committee gbogbo kọ́lékọ́lé àtàgbàlékò ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ ẹ bá ń fetí sí. torí pàlàyé inú rẹ̀ níṣẹ́ lọ́dà bíi abc. pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. òrùlé jẹ̀rá àdì tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá di. bóòrùn ràn minimini lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá àdì bu ọmọ tutù. ó tún bu ẹwà òun iyì kólé tí ó sì gbé yọ sóńbẹ̀. láti wá ra ojúlówó òrùlé jẹ̀rá àdì mega top concept limited aṣojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀‐èdè nàìjíríà fún iléeṣẹ́ tó ń ṣe gerard roofing system tó jẹ́ stone coated látòrílẹ̀‐èdè new zealand tó wá pẹ̀lú warranty àdọ́ta ọdún gbáko lọ́ọ̀sẹ̀ nílò láti dààmú lọ sílùú èkó mọ́ àwọn kọ́lékọ́lé àtàgbálẹ́kọ́ tí wọ́n mọ yìí ń dáradára ni wọ́n mú di truck wọlé sí laola mega top concept limited adex road orogun express òpópónà márosẹ̀ ọjọ́ nílùú ìbàdàn ni wọ́n kalẹ̀ sí zero eight one eight five four eight one one one three sẹ́nitọ́ akíntúndé ló ní kí gbogbo yóò. wọ́n sì kí gbogbo yìí lọ́kọ́. sẹ́nitọ́ Yunus ló ń kí wa fún tọdún o. ọdún yìí àyàbò fún wa ẹ̀ ṣáà àkó ọdún àkó òyèdún ayò òun ìgbéga ni fún gbogbo wa lọ́dún twenty twenty four èyí gan lọ̀rọ̀ látẹnu dr sẹ́nitọ̀ yunus abiodun akitunde aṣòfin tó ń ṣojú wa ní ọ̀yọ́ central sẹ́nitọ̀ yunus ní késekése lẹ́rí lórí àwọn ohun ètò ìdàgbàsókè tó ti gbèsè láàrin oṣù mẹ́fà ìpèsè mọ́sìnì ìránṣọ tuntun òun ẹ̀bùn owó fáwọn two hundred and thirty tailors fertilizer lọ́pọ̀ yanturu fáwọn àgbẹ̀ títúnṣe òun kíkọ́ yàrá ìkàwé tó fi mọ́ ict center mọ́kànlélógún ṣíṣe àbádòfin tó dènà ìlànà àfikún owó náà pábánbárì rẹ̀ ní ṣíṣe okòfà gbígbé òpópónà seventeen kilometre ti ayégún ọ̀lẹ́yọ̀ wọ àbí ètò ìṣúná ọdún twenty twenty four tí ó bẹ̀rẹ̀ láìpẹ́ tẹ̀nẹ́tẹ̀nẹ́ Yunus ní sọ́la tó ń bọ̀ àtàwọn ètò míì sẹ́nitọ̀ Yunus Abiodun Akitunde ni ẹ̀yin èèyàn wa ní Ọ̀yọ́ Central àti ìran ni ó jà ọjà gbọ́dọ̀ rán ní ilé ẹ̀kú ọdún ẹtúyáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ni o ẹrù kẹtíkẹtí ó dórí òkè àbílà mountain of fire ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú ìbàdàn nínú ìrìn àjò aládọ́run ọjọ́ ninety days tí wòlíì olúborí yóò mọ̀ fi àwọn àtàdúrà jagun fún gbogbo ẹ̀dá tó bá yìí gbàgbọ́ gun orí òkè àfihàn wa báyìí báyìí. oúnjẹ ń wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀. bẹ́ẹ̀ ni àdúrà ti dání lẹ́kọ̀ọ́. ìkọ́ni ẹ̀mí mímọ́ tó fi mọ sẹ́mi àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀. bákan náà ni iṣẹ́ ìránṣẹ́ ìrànlọ́wọ́ charity ògbẹ́yìn. ẹ máa bọ̀ wá pàdé ọlọ́run alàyè nípasẹ̀ bàbá àti màmá olúborí nínú ìrìn tí ó kọ́mọ fún ìyípadà sí rere. omi ìyanu àfihàn wa lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀sìn àtọ́gùn. ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè ló ń darapọ̀ mọ́ wa. ó lọ lọ́wọ́ báyìí o látòṣù December January February tó fi wọ́n March oṣù kẹta two four unforgettable months of miraculous transformation of life lè lè yí o. zero zero two three three eight one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́ ọjọ́ ìkíní àtẹ̀gùn ọ̀la láti gbé ọdí òkè téńté ìlépa àti wáyé la parẹ́ pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀jẹ àwọn gbọ̀ngàn ìkọ́ni jákèjádò àgbáyé inú ètò ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé IT ìrọ̀rùn ló bá dé o sínú ọgbà aptec yẹ ká gbọ̀ngàn rẹ ti wà nínú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí lára àwọn mobile and web application development àyè wà fún ìtẹ̀kọ́ alákòókò péréte àtọlọ́jọ́ iṣẹ́ kọ́ọ̀sì báyìí tẹ́ tún lè sọ̀gbọ́n àwọn ìwé ẹ̀rí táwọn ilé ẹ̀kọ́ fásitì tó wà ní United Kingdom tàbí United Arab Emirates fún ètò ẹ̀kọ́ ìfìmọ̀kúmọ̀ ọlọ́dún kan láti fi gbàgbé ẹ̀rí bachelor àǹfààní ètò scholarship thirty percent tún lọ lọ́wọ́ ní center Òṣogbo aptech wà ní Dada Estate Òṣogbo o lè pe center manager tàbí kó fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí WhatsApp number yìí oh nine one two eight four eight five eight six six tàbí kó kàn sórí àtẹ www.aptech.ng aptech Òṣogbo your gateway to a brighter tomorrow ó tún ti yá o crossover ninety, ìjọ lọ́rùn feast of christ bible church mọ́kànlá ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ń testify jẹ́rìí sí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ńláńlá tó ń ṣẹlẹ̀ láyé wọn láti january one december olúwa ẹ̀rí tèmi náà dà ó ti yá mi ò fẹ́ káyé fire mi ṣàpínlẹ̀ mọ́ o wọn náà fúnra rẹ̀ wá béèrè lọ́wọ́ olúwa ní gbọ́sùnmá láti tọdún yìí tó wọ́n yé níjọ lọ́run feast of christ bible church tó wà nọ́mbà forty five alafia street mọ́kànlá ìbàdàn where is my testimony na kori ẹ̀ bẹ̀rẹ̀ láti friday december twenty nine títí wọ sunday december thirty one wọnú ọdún tuntun àwọn olórin ẹ̀mí tó bá wà ń bẹ̀ níyẹn tún ní ààrẹ akíntayọ akíwándé pásítọ̀ praise adéyẹjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. aago mọ́kànlá alẹ́ la ń bẹ̀rẹ̀ ní friday àti saturday tó bá wà ní sunday crossover go make do alẹ́ la ti bẹ̀rẹ̀. láti àmọ́ mi prọfẹ̀tà Pastor, mrs sayọ̀ni ni oyè wù mí jẹ́bi lọ́lùgbàlejò. fẹ́kúrẹ́rì àlàyé pé zero zero three three seven six six nine four zero you need to enter the new year with a new testimony don't miss it jesus is real heaven is real. iléeṣẹ́ Gasland ló kí gbogbo ẹ̀yin oníbàárà wọn tẹ́ ẹ ti bá wọn dòwò pọ̀ láti bẹ̀rẹ̀ ọdún yìí wọn láwọn kì í kú ọdún kérésìmesì àtọdún tuntun láti mọ rírì ẹ̀yin oníbàárà iléeṣẹ́ Gasland ni wọ́n fi gbé àǹfààní five percent discount kalẹ̀ fún gbogbo ẹni tó bá fìlì gas níléeṣẹ́ Gasland lópin ọdún yìí ẹ mọ̀ ẹ̀bọ̀ láwọn iléeṣẹ́ wọn tó wà ní Olúyọ̀lé ìyànàṣí ìyànà garage road londo òjòǹgbòdú àtiwájú olivet college lọ́yọ̀ọ́ ìgàndò àtòkèàró nílùú èkó àbújá ìlọrin lẹ́gbẹ̀ẹ́ àlè ekima university ẹ máa bọ̀ nílé iṣẹ́ gasland kájọṣepọ̀ pọ̀ sísìn ọdún kérésìmesì àtọdún tuntun pẹ̀lú five percent discount ọ̀pọ̀ ọdún la ṣe o. ọdún ayọ̀bọ̀. gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe wa tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore. tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀. pé ìlera lóògùn ọrọ̀. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde. supade sirọ tó ń da agbára padà ságọ̀ ara. ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa. alpha ìyẹn kún fún èròjà aṣaralóore. ságọ̀ ara wa nílò ní gbogbo gbà. kéema ṣáà fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lo ẹ̀. rockwool grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà ṣẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀. ayé jésù jáde rà Jésù kórè dálẹ̀ gbogbo ènìyàn jẹ́ ká lọ hí. Holy Ghost Intervention Apostolic Church aka Deliverance by Fire Ministry pẹ́pẹ́pẹ́ ìpàdé àdúrà ọlọ́jọ́ mẹ́rin tí ó mi gbogbo òlú títì. Eléyìí tá a máa ṣe wọnú àìsàn ọdún tuntun pẹ̀lú àkòrí tá a pè ní Olúwa sọ ìgbà Ọjọ́ Thursday twenty eight December ló máa bẹ̀rẹ̀ láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ tọjọ́ Sunday ọjọ́ kọkànlélọ́gbọ̀n ó ní crossover wọnú ọdún tuntun. Ayé gbogbo wa ò ní rí bákan náà mọ́ bá a ṣe ń bá Olúwa pàdé tí ó sọ ìgbà wa di ọ̀tun. Ká rí ògo wa lò ní twenty twenty twenty-four Holy Ghost Intervention Apostolic Church ló ti máa wáyé níbi tí olúwa ti ń lo ìránṣẹ́ pínlẹ̀ Dr. Richard Adérẹ̀mí Adédèjì òyìnbó Jésù ó gbọ́dọ̀ gbẹ̀yìn ayé rẹ̀ ò ní rí bákan náà mọ́ wá gba ògo láti wọnú ọdún tuntun nígbà tí ìgbà rẹ bá ń di ọ̀tun gbọ̀ngàn ọjọ́ wa ló ti máa wáyé ọmọ mi sọ pákó ní ojú ọ̀nà Ọlọ́run ṣògo nílùú Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ oh eight oh three three five two one one five one Jésù ń retí rẹ ilé ìwà yìí. bọ̀dá àdìsá ẹ dákun ẹ jẹun ẹni. ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kùn náà ló sì ń lé ta wá sí ìṣá. of course. ẹ of course lónìí lé. mo ní táyé lónìí lé tà ń sí. ẹ ẹ ó ṣe ohun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ máa wọ bẹ́ẹ̀yàn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ralẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń pè ní London Villa Estate three hundred thousand naira péré ni wọ́n ta plọ́ọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light borehole ọ̀nà tó yọ kùlùlù security tó tight pin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n lòun nípìn bẹ́ẹ̀ o. wàláì mo fọ ẹ dẹ́kun ẹ fún mi nọ́mbà wọn bó tiẹ̀ ṣe plọ́ọ̀tì mẹ́ta ń bẹ̀ kémi náà lọ rà. ọ̀yá pé design brick sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn oríire fún ọ látọwọ́ design bricks. àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe o iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe o àmọ̀rírì oore tẹ̀ ṣe royal guard royal guard disinfectant ń dúpẹ́ ń dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant on the way. adúpẹ́ ṣeun amọ̀rírì oore tẹ̀ ṣe. láti iléeṣẹ́ ag industries limited tí a ti ń ṣe royal guard disinfectant láti ń fi òwọ́n pẹ́ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò ní paná ìfẹ́ wa from all of us at ag industries limited manufacturer of royal guard disinfectant we wish all our numerous customers merry christmas and a prosperous new year for details on our products call 080 9842 5876 royal guard disinfectant disinfectants, kill germs, ain't all. Àjààbalẹ̀. Àjààbalẹ̀. alright Àjààbalẹ̀ ti bẹ̀rẹ̀ náà nu adédìẹ ìmáṣí àgbà ọ̀lẹ́ ni. olùwàyé àwọn ọ̀lẹ́ ni. Hmm. ẹ jẹ́ lọ bẹ̀rẹ̀ ìròyìn láti ìpínlẹ̀ Ondo. Ondo. ọ̀rọ̀ nípa ti Akérèdọ́lù àti ẹni tí í ṣe gómìnà tó wà lórí ipò báyìí Lucky Ayédàtiwa òun náà la fi ṣẹwọ́ pẹ̀lú ìròyìn tó ní lẹ́yìn ìpapòdà arákùnrin rotimi ọdúnayọ̀ akérèdọ́lù tí í ṣe gómìnà ìpínlẹ̀ ondo àná tó sì mú kí wọ́n ṣe ètò ìbúra ní sísẹ̀ntẹ̀lé fún igbákejì rẹ̀ tẹ́lẹ̀ ìyún lọ́kì orímísàn ayédatiwa tí ayé ti datiẹ̀ sí ipò gómìnà bóun gbogbo ṣe ń lọ rèé o wọ́n ní kété tí wọ́n ti ṣe ètò ìbúra fún gómìnà tuntun níbẹ̀ tí igbákejì ti di gómìnà wọ́n ní àwọn tó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ akérèdọ́lù márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti kọ ìwé fi ipò wọn sílẹ̀ ní yàjóyàjó lẹ́yìn bíi wákàtí péréte sí ìgbà tí ọ̀gá wọn gbẹ̀mí mì gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ń ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé lẹ́yìn àìsàn léyìí tó jẹ́ pé ó gba ẹ̀mí gómìnà ìpínlẹ̀ Ondo tàná tó fi papòdà sílùú Germany wọ́n ní lójú ọgán bẹ̀ tí wọ́n sì yan ẹni tí í ṣe gómìnà lákọ̀tún ìyún tí gbákejì ti di ọ̀pọ̀ àwọn tó jẹ́ òṣìṣẹ́ tó bá Rotimi Akeredolu ṣiṣẹ́ pọ̀ láòkó ìgbà tó wà lórí ipò ọ̀pọ̀ wọn ni wọ́n ti ń ya dànù lásìkò tá a wà yìí kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ ní kálukú wọn máa ń ṣe láìsí ṣe pé bóyá ẹnikẹ́ni dúnkokò dúnkìnìún mọ́ wọn kí wọ́n tó gbórúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní àwọn kan ni wọ́n ń ṣe àlàyé pé ẹni tí í ṣe akọ̀wé ìpolongo sí Akérédolú láòkó ìgbà tó wà nípò gómìnà nípínlẹ̀ Ondo Richard Ọlátúndé ńlọkọ̀sọ̀wé lẹ̀gbẹ̀ẹ́ yí pé òun ò mọ́ Kíápá olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti wíwá ojútùú sí àwọn iṣẹ́ àkànṣe àtọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ìlú Dáre Àrágbáyé òun náà júwèé lẹ̀ ó lóun ò ṣe mọ́ lára rẹ̀ látúngbérí àwọn alábòótó iléeṣẹ́ ọba kan níbi tí agbérí alábòótó fún ọ̀rọ̀ iṣẹ́ ìdàgbàsókè ìlú ọ̀rọ̀ Rahimi òun náà tún sọ̀wé lẹ̀ olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ tó jẹ́ olùbáṣiṣẹ́pọ̀ pàtàkì lórí ọ̀rọ̀ à ń ya fọ́tò ìjọba gómìnà ń lọ sí wá lọ sẹ́yìn wọ́n ní ọ̀gbẹ́ni ọláwálé abọ́ládé òun náà ti kọ̀wé ó ti fipò rẹ̀ sílẹ̀ olùbádámọ̀ràn àgbà lórí iṣẹ́ àkànṣe àti ọgbọ́n àtinúdá ọ̀mọ̀wé dóyin ọ̀dẹ́bọ̀wálé òun náà kọ̀wé ó tún fipò rẹ̀ sílẹ̀ wọ́n ní ẹ wá o àìsàṣọ ọlọ́run pàkà ó mà kó tó àpérò gbogbo ọmọ eré wo èé ṣe tó fi jẹ́ pé wọ́n ń sọ̀wélẹ̀ lọ́tún sọ̀wélẹ̀ lọ́sìn ah. pé ṣé kìí ṣe pé bí ayédatiwa ṣe dépò ló ti ń dúnmọ̀ orúmọ̀ orúmọ̀ wọn wọn ni rárá o ah. kí ló wá fa sábàbí wọn ni ẹnu ọlọ́rọ̀ iná láti gbọ́pọ̀ ọ̀hún wọn ni ńgbà tí ọlọ́rọ̀ yóò ṣàlàyé ọ̀rọ̀ ọ̀kan lára wọn ẹni tó yí ó ti fìgbà kan jẹ́ alábòójútó fún ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú ọ̀rọ̀ ilẹ̀ àtìlẹ́gbẹ̀ẹ́ yìí ọ̀gbẹ́ni Aminu Raimi ó ṣe àlàyé ń tiẹ̀ ó sọ̀rọ̀ ó sì fakò mọ́ òkun yọ ó ní sẹ́rí bóun ṣe wà yìí èrò ọkàn òun yóò máa já òun jẹ bí òun ò bá kọ̀wé fipò òun sílẹ̀ nítorí pé ọ̀gá òun tó papòdà yìí gómìnà rotimi akérèdọ́lù ńlá wọn jọ di ẹrù iṣẹ́ ètò ìdàgbàsókè pọ̀ nípa tó ti gbẹ̀mí mi kí lòun tún wá ní ipò gẹ́gẹ́ bí alábòótó iléeṣẹ́ ọba fún ìdílé yìí òun yóò kọ̀wé òun fipò òun sílẹ̀ láti lè bu ọlá fún rotimi akérèdọ́lù ó ní àkọ́kọ́ nu ó ní ẹ̀ẹ̀kejì ẹnikẹ́ni òdúnkìnìún dúnkokò mọ́ òun wípé kóun fipò òun sílẹ̀ o ẹni tóun náà tún sọ̀rọ̀ olùbádámọ̀ràn àgbà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ àkànṣe àti ọgbọ́n àtinúdá adébọ̀wálé ó lóun kọ ìwé ń tòun òun mọ̀ọ́mọ̀ fi ipò òun sílẹ̀ ní o kóun lè fi ààyè sílẹ̀ fún gómìnà tuntun tó ṣẹ̀ dépò kó máa báṣẹ́ rẹ̀ lọ nítorí pé ẹni tó kú yìí ti ṣe gómìnà ó ní ẹnìkan tóun fẹ́ràn dọ́kàndọ́kàn ni tó sì jẹ́ gómìnà tí ò fi ọ̀rọ̀ ìlú tàfàlà rárá tó tún jẹ́ pé orí ipò náà ló tún wá gbẹ̀mímì sí léyìí tí yóò jẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé dájúdájú ó fẹ́ràn ìpínlẹ̀ Ondo kọjá kàsí kan orí fún ìdí eléyìí kí ayédatiwa àtàwọn ògbìmọ̀ rẹ̀ tó kù kí wọ́n máa báṣẹ́ lọ àwọn náà máa fàdúrà tì wọ́n lẹ́yìn ẹni tí í ṣe olùbádámọ̀ràn tẹ́lẹ̀ fún ń gómìnà náà òun náà ṣàlàyé tiẹ̀ pé kò sí wàhálà kankan o ayédatiwa òdúnkò kò dúnkìnnìún mọ́ òun ṣùgbọ́n ẹ̀rù ọkàn wọn máa já òun jẹ́ pé ebi gómìnà tó wọ edé ipò òun náà ni Akérédolú ó sì dáṣọ rọ̀gúnnù kí ni wá lòun tó ń wá ń pò ń lòun náà ṣe wò pé yóò sàn kó òun fi hàn Akérédolú lẹ́yìn ikú rẹ̀ yìí pé òun sì nífẹ̀ẹ́ hmm. ẹnikẹ́ni òdúnkokò dúnkìnì ń mú àwọn o márùn lára àwọn tó bá Akérédolú ṣiṣẹ́ pọ̀ ni wọ́n ti kọ̀wé fipò wọn sílẹ̀ chief press secretary alukoro hmm. gómìnà ó ti fi ilẹ̀ olùgbàdámọ̀ràn ó ti fi ilẹ̀ kọmíṣánná ó ti fi ilẹ̀ wọ́n ṣàparapọ̀ wọ́n jẹ́ márùn-ún báyìí. tó ìròyìn kan bẹ lójú ìwé kọkànlá ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí ìròyìn ọ̀hún sọ pé lẹ́yìn ìpapòdà ọ̀jìnì amòfin akọniwájú adájọ́ tí í ṣe gómìnà àná ní ìpínlẹ̀ Ondo tó ti daṣọ rọ̀gùn iyùn arákùnrin Rotimi Akeredolu àwọn èèkàn nílẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bu ọlá fún un tọ́pọ̀lọpọ̀ wọn sì ń sọ̀rọ̀ ìwúrí nípa akọniwájú adájọ́ ọ̀hún tí ń ṣe gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo ẹni tí ó dágbére fún ayé ìṣòwò ẹ̀ṣẹ̀ yìí pódìbò ṣe lọ́jọ́rú ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí àwọn ọ̀rẹ́ alábàáṣepọ̀ àti àwọn ojúlùmọ̀ ni wọn ní kálukú wọn ni wọ́n ń sọ nípa Rotimi Akeredolu gẹ́gẹ́ bí ọkùnrin takuntakun ẹni tí kì í bẹ̀rù tó sì ní ìgboyà kódà àwọn kan pé kì í ṣe èèyàn lásán lára àwọn tí wọ́n sọ̀rọ̀ ìwúrí ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo Dr. Olúṣẹ́gun Mímíkò ẹni tó sọ pé inú òun bàjẹ́ lórí ẹni tó gba ipò lọ́wọ́ òun lọ́fíìsì tí ń ṣe ọ̀rẹ́ àtijọ́tijọ́ Akérédolú tí ó daṣọ rògún lórílẹ̀‐èdè Germany lẹ́yìn tóun àti àìsàn ara kan ti jọ fà á fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà mímí kò nú ọ̀rọ̀ tó kọ síta tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ọ̀rọ̀ tó jọmọ́ ti ròyìn àti kànsára ìlú buwọ́lù John Paul Akíndúró ló ṣàpèjúwe Akérédolú gẹ́gẹ́ bí ìpapòdà rẹ̀ gẹ́gẹ́ bí àdánù ńlá fún gbogbo èèyàn ìpínlẹ̀ Ondo agbègbè rẹ̀ ní Ọ̀wọ̀ àti ilẹ̀ wa Nàìjíríà lápapọ̀ ó ní ẹ ká sọ̀rọ̀ nípa àkẹ́tì ọkùnrin takuntakun ni ó ní kódà tó bá fẹ́ sọ̀rọ̀ òun kì í ṣe bójúbójú tàbí mọ́gọ sẹ́yìn ìka kan ó ní ohun tó bá sì nígbàgbọ́ nú ẹ̀ ni ó sọ̀rọ̀ lé lórí ó ní látìgbà táwọn ti ń ṣe ẹgbẹ́ ọmọ ilé akẹ́kọ̀ọ́ ní fásitì Ifẹ̀ tó ti di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì nísìnyí ó ní ni àwọn ti mọ àkẹ́tì bí ẹni tí ọ̀gbà gbẹ̀rẹ́ tó sì jẹ́ pé dìgbòlujà ní hmm. nínú tó bá gbàgbọ́ nú ẹ̀ ó sì gbàgbọ́ pé kí a ṣe ìjọba tọ́tọ́ òun náà ló lè jẹ́ kí àwọn ará kan mọ gbóṣùbà fún òyàn lílọ wa wá lọ yìí ó ní àtìyàwó àti mọ̀lẹ́bí tó fi mọ́ àwọn ọmọ àti gbogbo àwọn ojúlùmọ̀ pátápátá tó fi mọ́ gbogbo ìpínlẹ̀ Ondo ni ó ní ìmọ̀lára rẹ̀ nú ọ̀rọ̀ tiẹ̀ Dr Olúkáyọ̀dé Àjùlọ tóun náà jẹ́ amòfin òun náà kọ lẹ́tà tiẹ̀ ránṣẹ́ ó sì ń sọ̀rọ̀ nípa ti Akérédolú gẹ́gẹ́ bí ọkùnrin takuntakun tó jẹ́ pé bí nǹkan bá wà lọ́kàn rẹ̀ yó sọ bẹ́ẹ̀ ni kò sì ní sọ pé òun fẹ́ mọ gọ sẹ́yìn kankan àjùlọ ó ní akérèdọ́lù ó ní bóun bá ti ń wò ó tóun bá sì ti rí i ń lòun mọ rántí pé ẹnìkan tó dúró fún un tó gbàgbọ́ nú ẹ̀ ni ó ní kódà irúfẹ́ ìgboyà tó ní kò láfiwé ó ní bí òun bá sì wo àwọn ọ̀rọ̀ rẹ̀ nígbà míì òun á mọ̀ wò pé àkàndá ẹ̀dá kan tọ́lọ́run fi ṣòkò sí ilé ayé ni ó sọ̀rọ̀ ilẹ̀ nípa ti ọ̀rọ̀ ìwúrí tó sọ pé akérèdọ́lù jẹ́ ọkùnrin takuntakun ẹnìkan náà tó jẹ́ bí amòfin wahab shitu òun náà ṣàpèjúwe akérèdọ́lù àti ikú rẹ̀ gẹ́gẹ́ bí ètò bani lọ́kàn jẹ́ ó ní kódà àdánù ńlá fún orílẹ̀-èdè ilẹ̀ wa nàìjíríà ni kì í ṣe gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ ondo nìkan hmm. ó ní àwọn táwọn sì jẹ́ amòfin àwọn mọ̀ ọ́n lára pé ẹnìkan ti lọ lára àwọn ó ní kódà inú àwọn ọmọ dùn pé àmúyẹ gidi ni nígbà tó wà láàrin àwọn gẹ́gẹ́ bí amòfin ó àmúyẹ gidi ni àmúyẹ gàn ni nígbà tó di gómìnà ìpínlẹ̀ ondo èrò pọ̀ tí wọ́n sọ̀rọ̀ kódà àwọn ẹgbẹ́ afẹ́nifẹ́re náà sọ̀rọ̀ nípa ti akérèdọ́lù tó dáṣọ̀rọ̀ gún nígbà tóun sọ̀rọ̀ mọ́gàjí gbóyèga adéjùmọ̀ ó ní akẹ́tì àmọ́ dúró fún un tọ́tọ́ akẹ́tì àsìmọ́ gbèjà àwọn ará ìlú ó ní àwọn èèyàn rẹ̀ mọ̀ pé ẹnìkan tí kò bẹ̀rù ni bẹ́ẹ̀ ni bọ́rọ̀ bá sì ti débi ọ̀rọ̀ akẹ́tì ó sọ tinú rẹ̀ jáde ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ni o ìwé ilé ìju kọ́bọ̀ lọ o mhm. lójú ìwé kọkànlá ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí wọ́n ní kì í ṣẹni tí mo ń ṣe bójúbójú tó bá ti débi ọ̀rọ̀ ká sòótọ́ ó ní kódà àwọn gómìnà tó wà níwọ̀ oòrùn gúúsù lẹwa Nàìjíríà oníkálukú wọn ní ọ̀mọ́ lára pé àkẹ́tì gbìyànjú ṣé nípa ti ètò ààbò ni nígbà tí àwọn kan dún mọ̀húrúmọ̀húrú mọ́ ètò ààbò ìwọ̀ oòrùn gúúsù lẹwa nàìjíríà ó ní àkẹ́tì dúró ebi dídúró rẹ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ rẹ̀ pẹ̀lú àwọn gómìnà míì ní àmọ̀tẹ́kùn western nigeria security network fi jáde tí ó sì jẹ́ pé ó rẹ́sẹ̀ walẹ̀ dì yìí ó ní gbogbo afẹ́nifẹ́re pátá ni ọmọ rántí àkẹ́tì o torí pé bí àwọn bá tiẹ̀ ti rántí ohun tó ṣẹlẹ̀ nígbà tí àwọn èèyàn bí èṣù èṣù bí èèyàn kan tí wọ́n pitú wèrè ní ìp ní ìpínlẹ̀ ní ọ̀wọ̀ níjó ní hmm. tí wọ́n gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ ní ìpínlẹ̀ Ondo ó olóyè Ayọ̀ Adébánjọ àti Àkẹ́tì ni wọ́n jọ léwájú àwọn èèyàn lọ síbi tíṣẹ̀lẹ̀ burúkú ti ṣẹlẹ̀ ó ní odidi gómìnà sì bomi lójú bíi ìkókó hmm. ó ní àwọn nǹkan wọ̀nyí ní gbogbo àtàwọn bá rántí rẹ̀ ó ní àwọn mọ̀mọ̀ pé ẹni tí ń jà fún mẹ̀kúnnù tó sì dúró fún un tó gbàgbọ́ nú ẹ̀ ni kódà àwọn ti unife nineteen seventy five stroke nineteen seventy six àwọn náà sọ̀rọ̀ pé látìgbà táwọn wà ní fásitì làwọn ti mọ àkẹ́tì bí ẹni tí mo ń dúró fún òtítọ́ ó ní ikú àkẹ́tì yìí ó sì jẹ́ ń tọ́ bani lọ́kàn jẹ́ Dr. John Maboye Mabayọ̀jẹ́ òun náà sọ̀rọ̀ ó ní ló kọ àwọn tí àwọn jọ ṣe ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ní nineteen seventy five seventy six ní unife ó ní àwọn kẹ́dùn ikú àkẹ́tì ẹni tí àwọn mọ̀ látìgbà táwọn wà ní fásitì pé èèyàn takuntakun ni ó jẹ́ ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ lójú ìwé kọkànlá ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí ẹ̀wẹ̀ gómìnà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra fún ní ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa àná Thursday ló léwájú ìgbìmọ̀ aláṣẹ ti ìpínlẹ̀ Ondo àti àwọn míì tí wọ́n ṣe yàn sípò tó fi mọ́ àwọn èèkàn láti lọ́ọ́ ṣe ẹ̀lẹ́ńbẹ̀hún sí mọ̀lẹ́bí Akérédolú àti opó rẹ̀ tó wà nílùú ìbàdàn nílé rẹ̀ tó wà níbàdàn nígbà tí wọ́n débẹ̀ wọ́n ní opó akérèdọ́lù arábìnrin betty akérèdọ́lù àti pastor kọ́lá akérèdọ́lù ni wọ́n tẹ́wọ́ gba àwọn tí wọ́n wọ̀ ọ̀hún wọ́n gbin kí àwọn ikọ̀ yóò jókòó wọ́n ṣe wọ́n pẹ̀lẹ́ nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ gómìnà tuntun tí wọ́n ṣẹ̀ búra fún ní ìpínlẹ̀ ondo ayédatiwa ó ní òun láti wá bẹ́ẹ̀ lòun láti kó èèyàn wá láti wá kí opó akérèdọ́lù gbókù aráfẹ́rakù èèyàn takuntakun tó lọ nínú ọ̀rọ̀ tó sọ tó mú bí arò lọ́wọ́ ayédatiwa ní hmm, mélòó la fẹ́ sọ nípa ọ̀gá òun yìí ó ní ikú rẹ̀ jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ fún àwọn èèyàn ìpínlẹ̀ Ondo fún mọ̀lẹ́bí ìwọ̀ oòrùn gúúsù lẹwa Nàìjíríà àti lẹwa Nàìjíríà lápapọ̀ ó ṣàpèjúwe olóògbé yìí gẹ́gẹ́ bí ọkùnrin takuntakun tó dúró tó sì jẹ́ pé ohun tó bá mọ̀ pé ó tọ́ yóò fi gbogbo egungun àti ẹ̀jẹ̀ ara rẹ̀ wá tí ó fi rí hmm. ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní ẹni tí a lè pè ní àgbà àti bàbá nídìí òṣèlú ni ó ní arákùnrin ló jẹ́ fún òun òun sì mọ̀ pé àwọn mọ̀lẹ́bí àti gbogbo ìwọ̀ oòrùn gúúsù lẹwa nàìjíríà ni ó ní ìmọ̀lára rẹ̀ torí pé kì í ṣe ẹni tá a lè gbàgbé nìkan mọ́ kíá nígbà tí ilẹ̀kùn gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ nípa bí akérèdọ́lù ṣe jẹ́ èèyàn tó dáa àti àwọn ìwà rẹ̀ tó hù ó ní kò sẹ́ni tí ó gbàgbé àwọn tó ti fi sílẹ̀ àti iṣẹ́ rẹ̀ tó ṣe nígbà tí ó wà lókè èèpẹ̀ ojú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune mo ti fi yún un jó. alright ẹ jẹ́ ká tẹ̀síwájú ìwé ìròyìn The Punch ojú ìwé keje rẹ̀ ní ìròyìn wà tó ń sọ ọ́ di mímọ̀ yìí pé Lucky orí mi sàn ayédatiwa ó ti bẹ̀rẹ̀ sí wá ẹni tí wọ́n fi há ipò gẹ́gẹ́ bí igbákejì gómìnà àtọ́jọ́rò Wednesday bóyá ti dé sí orí ipò rẹ̀ iná ni wọ́n ti sọ ọdún mọ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí wò sọ́tún wò sósìn pé ta ni wọ́n mú gan tó lè ṣe igbákejì gómìnà nínú ààtò tí wọ́n wá ní Lucky Ayédatiwa tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìpàdé ló ti ń ṣe pẹ̀lú àwọn èèkàn kùgbù lágbo òṣèlú láti lè mọ ẹni tí wọ́n rí pé tó bá ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Lucky Ayédatiwa kò ní í yí Lucky Ayédatiwa lágbo dáná hmm. ẹ nínú o wọ́n sì tún wá wo ipa apá ibi tó ti gbé wá débi pé kò ní í dàbí ẹni pé ètò òṣèjọba fìn síbì ju ibì lọ nínú ìyannisípò òṣèlú bákan náà ẹ̀wẹ̀ wọ́n tún wo pé ta ló wà nínú ètò ìṣàkóso ìjọba tó ń tẹ̀ síwájú yìí kó tó di pé Rotimi Akeredolu kú tó sì jẹ́ pé akíkanjú rẹ̀ pọ̀ tí kìí sì ṣe alábòsí òṣèlú lásìkò ìgbà tí òjòjò ń ṣògùn Rotimi Akeredolu kó tó wá daṣọ rọ̀gùn tí ó sì tún ṣàbòsí sí ọ̀dọ̀ ti Lucky Ayédatiwa náà wọ́n nírúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ni wọ́n wò yí pé láti gbéyẹ̀wò fínífíní pé irú èèyàn báyìí la fẹ́ láti wà ní ipò gbákejì gómìnà nípínlẹ̀ Ondo nínú àwọn ìpàdé gbogbo tí wọ́n wá ń ṣe ẹnìkan tí wọ́n fowókọ bò láṣìírí lọ́kọ́ tọ́ka ọ̀rọ̀ yìí pé tọ̀ wọ́n ń wòye àwọn èèkàn kùgbò kan lára àwọn tí wọ́n sì ń wòye pé ó ṣeé ṣe kí ifá àwọn fọre láti di igbákejì gómìnà ó ṣeé ṣe ni o ẹni tí í ṣe olórí òṣìṣẹ́ ọba sí gómìnà tó ti dáṣọrọ̀gùn ìyún olóyè olúgbénga alẹ́ wọ́n ń worú òyún ẹ̀ nínú ẹnì kejì tí wọ́n tún wò alábòjútó fún ọ̀rọ̀ ohun ajẹmọ́ agbára àti ọ̀rọ̀ ìwakùsà wọ́n ní àwọn ohun àlùmọ́ọ́nì tó ń tinú ilẹ̀ wá ọ̀gbẹ́ni Rasak Obe wọ́n ní àárín àwọn méjèèjì yìí wọ́n ti ń wò pé ó ṣeé ṣe kí ẹnìkan jáde wá láàárín àwọn méjèèjì yìí tí ó sì jẹ́ ẹni tí yóò lọ di ipò igbákejì gómìnà mú ní ìpínlẹ̀ ti Ondo àmọ́ lára àwọn èèyàn tó tún wá sọ̀rọ̀ ńbẹ̀ yìí pé ṣẹ́rí lọ́wọ́ ta wà yìí o kò sí pé bóyá àbòsí òṣèlú kan ẹnìkan ó ṣẹ̀ máa gbé àwọn eye service oróbọ̀ wá bá ẹni tí í ṣe gómìnà lásìkò táwa kò lè mú nítorí pé ìtọ̀sẹ̀ iná ló ní ọ̀yọ́ pẹ̀lú ibi tí nǹkan dé dúró bẹ́ẹ̀ wẹ̀ ni wọ́n tẹ̀síwájú wọ́n ní lára àwọn kan tí àwọn èèyàn tí wọ́n kàn fojú sí tẹ́lẹ̀ pé bóyá wọ́n ò mú wípé ẹ ó ṣe gbá ó ṣàwo ó súnmọ́ gbá ó súnmọ́ wọn ní ibi tẹ́ ẹ gbérò pé ọfà yóò ti bá a yá ọfà lè má bá a yá ń bẹ́ẹ̀ o wọ́n ní ìpàdé náà tún lọ pẹ̀lú àwọn adarí nínú ẹgbẹ́ òṣèlú APC pétọ̀ igunbo iná ló ṣeé ṣe kí kinní kí nǹkan ọ̀rọ̀ sọ̀m sí pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ yìí láti lè má jẹ́ kí ọ̀fun òfin náà gbá lẹ́yìn ìgbà tí wọ́n bá ti mú yàn wọ́n ní wọ́n ń tọ́ka àríwá àti gbùngbùn north and central senatorial districts ní ìpínlẹ̀ ti Ondo àwọn igun méjèèjì tí wọ́n wò nu wọ́n ní igun méjèèjì yẹn náà ló sì ní í ṣe pẹ̀lú olóyè Olúgbénga Alé hmm. àti ẹni tí í ṣe alábòójútó fún ohun ajẹmágbára àti ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ ọ̀gbẹ́ni Rasak Obe wọ́n ní igun méjèèjì yìí ló dàbí pé àwọn méjèèjì lè ń lò ti wá ẹni tó wá jẹ́ bíi alukoro fún gómìnà chief press secretary sí si ayédatiwa gangan fúnra ẹ̀ ọ̀gbẹ́ni Ebenezer Adeniyan ńgbà wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ní iyún ò mà dá lóhùn wọ́n ní ẹ tiẹ̀ dúró náà baálé ilé kú ilé dahoro kété tí gómìnà kú ẹ tiẹ̀ sì fi gómìnà tó ṣẹ̀ṣẹ̀ dépò ẹ fi lọ́kàn balẹ̀ díẹ̀ kó tiẹ̀ kọ́kọ́ ṣàárò ọ̀gá rẹ̀ èyí tó dá sọ̀rọ̀ gún kẹ́ ẹ tó máa gbé ogun ọ̀rọ̀ ilé wa ṣẹ́rí lọ́wọ́ ta wà yìí ọ̀rọ̀ gbákejì gómìnà sí gbákejì gómìnà ẹ lọ sí mẹ̀dọ̀ díẹ̀ náà àwọn wà ní abala ibi táwọn gbé ń kẹ́dùn ọ̀gá àwọn gómìnà Rotimi Akeredolu tó dá sọ̀rọ̀ gún àwọn kẹ́dùn ẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ti gbákejì gómìnà ẹ ṣe sùúrù lórí ẹ̀ náà ẹ lọ gbá ìwé ìròyìn ti The Punch mú ojú ewé keje rẹ̀ ni ìròyìn wà ìròyìn kan bẹ lójú ìwé kejìlá ìwé ìròyìn ti Nigeria Tribune ọ̀rọ̀ ìpínlẹ̀ Plateau ìparí nípa àyà tí ó ń wáyé ń bẹ̀ ní gbọmọgbọmọ ni ìròyìn kan jáde látọ̀dọ̀ Jama'atu Nasir Islam JNI lábẹ́ ìṣàkóso His Eminence Alhaji Muhammad Saad Abubakar lánàá ọjọ́rú ọjọ́bọ̀ Thursday wọ́n ní inú àwọn bàjẹ́ bẹ́ẹ̀ ni ó bá wọn lẹ́jà fú lórí ìpani nípakúpa táwọn karambani kan pààyàn ní àwọn abúlé Bakinlari àti ìjọba àbílẹ̀ Bokos ní ìpínlẹ̀ Plateau gẹ́gẹ́ bọ́n ṣe sọ JNI ní ó ti wá hàn gbangba gbangba pé ẹ̀mí èèyàn fẹ́ jọ àwọn kan lójúmọ́ nílẹ̀ wa Nàìjíríà àfi bí ìgbà tí wọ́n ń padì àti wúrẹ́ àtẹ̀jáde tẹ́ fi síta tó jẹ́ pé akọ̀wé àgbà JNI lọ́kọ̀ Khalid Abubakar ní àná ọjọ́bọ̀ Thursday òun ló ti sọ̀rọ̀ òun fáwọn oníròyìn tó ní ẹ wò ó ó jẹ́ ń tó bá àyàn lọ́kàn jẹ́ ó sì fi hàn pé àwọn kan wà tí wọ́n dájú ju Sátánì lọ ó ní kí ló lè burú tó bẹ́ẹ̀ tí wọ́n sì mọ̀ pa àwọn èèyàn bí ìgbà téèyàn pẹran ní gbọmọgbọmọ ní ìpínlẹ̀ Plateau ó ní àwọn sọ̀rọ̀ yìí àwọn sì wo iye rẹ̀ pé bí ìgbà tí àwọn kan farabalẹ̀ tí wọ́n sì pa ìtúbùkù ọ̀hún tó sì jẹ́ pé àwọn kan náà ní ìpínlẹ̀ Plateau wọ́n fi ààyè gba Sátánì láti lò wọ́n kíṣẹ́ láabi táwọn olùṣebi láti ilẹ̀ míì fẹ́ ṣe kó sì wáyé ó ní àwọn sì ń fojú wo pé bíi kí ìjà ìsìn bẹ́ẹ̀lẹ̀ òun ni gbogbo ohun tí wọ́n ń fojú sùn ó ní ọlọ́run ò sì ní í gbà fún wọn jni wọ́n ní àwọn kọminú àti omi òde lórí ìṣòro tí ó mọ̀ dé bá ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ burúkú ti ṣẹlẹ̀ sí ó ní àwọn sì ń pè pé kí ẹ̀ṣọ́ aláàbò nílẹ̀ wa nàìjíríà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wọn ní takuntakun láti rí i pé wọ́n ṣàwárí àwọn tí abíyá wọn ń jáfikán lórí ìparí nípa àyà tó ń wáyé ní ìpínlẹ̀ plateau yìí kí wọ́n sì rí i pé wọ́n fi òfin gbé wọn wọ́n sì fìyà tó tọ́ jẹ ó ní ó yẹ ká sọ kí àkọọ́lẹ̀ sì wà pé irúfẹ́ ìparí nípakúpa yìí tá a bá tètè wá òpin sí i ní kánmọ́kíá hmm, nǹkan lè bú ju bá a ṣe rò lọ ó ní ṣé kò mọ fọyàn lórí pé àwọn tó lé ní ọgọ́rùn-ún tí wọ́n jẹ́ olùsìn túdúnbiri òun ni wọ́n pa ní ìpínlẹ̀ Kaduna ó ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ wọ́n tún ti bẹ̀rẹ̀ báyìí láwọn apá àríwá ilẹ̀ wa Nàìjíríà àti láwọn apá àbìkan ní Nàìjíríà náà tí ìsapá àríwá débi pé wọ́n kàn wọlé wọ́n sì gbẹ̀mí àwọn èèyàn kò sì sí tí wọ́n ṣe sí i wọ́n ń ké sí ìjọba pé àfi kí ìjọba ó tún tòbí rẹ̀ san dáadáa kí wọ́n sì jókòó láti rí i pé ẹ̀mí èèyàn ó níye lórí bẹ́ẹ̀ ni wọ́n sì gbìyànjú láti rí i pé wọn ò fi ààyè gba àwọn tó fẹ́ da ilẹ̀ wa nàìjíríà láàmú yìí torí pé ipò tílẹ̀ wa nàìjíríà wà ní àjọ àgbáyé ipò tó ẹlẹgẹ́ ni o tẹ́ bá wá fààyè gbà kí nǹkan ó búrẹ́kẹ́ tóo nígbà tó tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní ṣé kìí ṣe pé bí ìgbà tó jẹ́ pé wọ́n ń fi àyè gba àwọn ọ̀daràn pé kí wọ́n kutu wọn láì sí hmm. ẹni tí ọ̀dà wọn lọ́wọ́ kọ́ ni àbí nígbà tí wọ́n bá wá lákọ̀ọ́kọ́ tí wọ́n gbẹ̀mí tí wọ́n wá lẹ́lẹ́kejì tí wọ́n gbẹ̀mí tí òṣìṣẹ́ tó sọ pé ẹ pẹ̀lẹ́ ẹ̀yin wo nù kí lẹ̀ ṣe ń bẹ̀rùn tàbí tí wọ́n ká wọn mọ́bùbá tí wọ́n fi wọn lápè ó ní kọ́mọ́dì pé ilẹ̀ wa nàìjíríà ó di orílẹ̀-èdè tó ti kùnà tán yányán fail state lórí ọ̀rọ̀ ti àwọn karambani tí wọ́n fojoojúmọ́ ṣòro yìí ó ní ẹ má dá ìpínlẹ̀ plateau padà sí ibi tán wà látijọ́ tí gbogbo nǹkan yí dande tí nǹkan dúdú birimu birimu birimu ẹ wo ọ̀rọ̀ pọ̀ mẹ́ o lójú ìwé kejìlá ìwé ìròyìn ti Nigeria Tribune ẹ̀wẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ plateau yìí ẹni tí í ṣe igbákejì ààrẹ ilẹ̀ wa nàìjíríà kashim shettima ní àná tọ́sídẹ̀ẹ́ ńlọ́lọ́ ṣàbẹ̀wò síbẹ̀ ó ṣàbẹ̀wò sí àwọn tí ìkọlù dé bá àti àwọn mọ̀lẹ́bí míì náà tí ìṣẹ̀lẹ̀ láabi yìí ṣẹlẹ̀ sí nú ọ̀rọ̀ tó fi síta tí ẹni tó sì jẹ́ pé olórí akọ̀ròyìn fún àjọ tí ń ta kìjì sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ọ̀gbẹ́ni Manzo Ezekiel ó ní inú ààrẹ ò dùn bẹ́ẹ̀ ni igbákejì rẹ̀ sọ wọ́n ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan àti àwọn èèyàn tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tí wọ́n ti dáṣà mu kíọ̀kíọ̀ kí àǹfààní kí àlàáfíà kó lè bá àjọba ní ìpínlẹ̀ ọ̀hún kí ìdàgbàsókè lè bá àdébá ìpínlẹ̀ Plateau wọ́n ní kódà ìjọba ti pèsè nǹkan amáyédẹrùn díẹ̀ fáwọn tíṣẹ̀lẹ̀ láabi yìí ṣẹlẹ̀ sí tí wọ́n sì ń wá ojútùú sí láti rí i pé wọ́n dáwọ́ àwọn tí ń ṣiṣẹ́ láabi yìí kọ́ kejìlá ìwé ìròyìn ti Nigeria Tribune ló wà. ó sì tún wà o hmm? ọ̀rọ̀ plateau ìkan náà ni wọ́n ti tún kọ ìwé sí wọn o yí pé àwọn ń bọ̀ wá kọlù wọn lákọ̀tún. ibi wọ́n ti kọlù wọn tán àbí. wọ́n ti tún kọ̀ mí o wọ́n sì ń dúnmọ̀ orúmọ̀ orúdún kòkò dún kìnìún ṣùgbọ́n àjọ ìṣọ̀kan àgbáyé ní èèyàn ní bẹ́ńdì òrò. tóró fi ń ké o. ẹni tí wàá ń lò fún ìròmí tó mú kó máa jó ẹ bá a tọpinpin ẹ bá bá tó jọjà dé. àbí kán ti ọ̀bẹ bọ ìlú rẹ̀ já polówó ọjà. ajá balẹ̀. ajá balẹ̀. ó yá ẹ wá wò. alẹ́ rẹ bẹ́ alẹ́ rẹ bẹ́ ọmọdé tàgbà ìyàwó tún ti yára lẹ́ rẹ bẹ́ alẹ́ dísẹ́mbà tẹ́tí wọ́n mọ́jú ọdún tuntun lọ́dọọdún la máa ń ṣàríyá. tọ́dún ìtura yàtọ̀ pínpín kéke pélékele kékeré kéka. torí pé rédíò stations mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló papọ̀ sójú kan. Fresh FM one oh five point nine tiwantiwa rédíò àti Plus FM nineteen point three. ní gbàgede ìta gbangba ilé orin music house challenge Ìbàdàn Sunday tó ń bọ̀ yìí gangan alẹ́ rẹ bẹ́ tọdún ìbọ́sí o alẹ́ rẹ bẹ́ alẹ́ àràbàràbà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè orí rédíò ló máa wà nbẹ̀ máa gbóhùn sáfẹ́fẹ́ bí wọ́n ṣe máa ń ṣe gangan tá a máa ń gbádùn wọn nínú ilé nínú mọ́tò lọ́fíìsì àti ibi tá a ti ń tajà wọ́n máa ṣètò wọn ní sísẹ̀ntẹ̀lé níṣojú gbogbo wa live lálẹ́ rẹ bẹ́ẹ̀ sínú ọ̀làǹdó máa kọrin babatunmi ṣe àti yínká ayéfẹ́lẹ́ máa kọrin wòlíì àgbà ń bọ̀ wá dẹ́rì bẹ́ẹ̀ kẹ́ wa bákan náà ní erékeré àti kàmọ́ stéètì máa ṣe kọ́mẹ́dì dá gbogbo wa lára yá lálẹ́ rẹ bẹ́ẹ̀ ní sunday ọ̀sẹ̀ yìí gángan december thirty one ọdún yìí ẹ tètè dé kẹ́lẹ́ ráàyè jókòó ag aago mẹ́jọ alẹ́ la ó ti bẹ̀rẹ̀ àgbámọ́jú kẹlẹ́lẹ́ ní. alẹ́ rẹ bẹ́ẹ̀ ní gbàgede ìta ilé orin music house challenge ìbàdàn. gbogbo èyí tẹ́ ń ta jíjẹ mímu tẹ́ fẹ́ gbà sọ. ẹ tètè wá forúkọ báyìí kó tó dalẹ̀ sunday o. àyè ń bẹ lábẹ́ igi nínú ọgbà ilé orin tẹ́ lè dúró sí ìtajà. sunday ọ̀sẹ̀ yìí gangan ni o. àwọn iléeṣẹ́ tó ṣagbátẹrù tọdún yìí ni. kí homes homes and property mọ́níyà ìbàdàn òní electronics abẹ́òkúta johnson a furniture alẹ́sílọ́yà ìbàdàn hallelujah curtains alẹ́sílọ́yà ìbàdàn àti multiswim tm limited the producer of ginger aba lagos alẹ́ rẹ bẹ́ẹ̀ ẹrẹ bẹ́ẹ̀ tó rẹ bẹ́ẹ̀ ń tẹ̀lé ẹgbàá bẹ́ẹ̀. ó yẹ ẹ wá wò ó. ani ẹwà wàràmà ẹwà wò. Unlock your path to the USA. Our EB to 1B visa specialist can guide you through the process. The EB1 visa is the US first preference employment based green card. The EB1 green cards grant successful applicants the US green card, also known as a permanent resident status. This means once you obtain it, you can stay in the US indefinitely and work anywhere in the country unrestricted. You may also apply for US citizenship after obtaining your EB1 green card. You will be eligible for citizenship citizenship application after amassing five years of continuous residence as a green card holder. You don't have to navigate the complex U.S. immigration landscape alone. EduConsults can help you with our team of experts with vast experience as immigration consultants. We will guide you through the rigors of the process. For inquiries, please visit EduConsult at Fast Fast Junction, Communication House, Old Differ Road, Ibadan, or our Ashi Annex, NOA Aremu Court, Ashibodija Junction, Bashorun, Ibadan. Telephone 0813 543 0382. Edu, Edu Consult. Together we soar with pride. gbogbo agbára lé ọ̀run àti ilé ayé la fi fún mi ní àkórí ìsọjí ọlọ́dọọdún èmi ó ṣàṣeyọrí tí ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ ìránṣẹ́ rẹ̀ reverend dr festus ọlábàmíjì oyèṣọlá wòlíì òyìnbó ọmọọba jésù general overseer of fellowship of disciples gospel church fedigok amúlòkó ìbàdàn bí kò bá lè sọ ọlọ́run láti máa rìn kọjá nínú ayé oníkojúpènìyàn nínú ìsọjí èmi ó ṣàṣeyọrí lọ́dọọdún ó dájú pé tìrẹ kò ní ṣòro ṣe tí o bá lè wá pàdé jésù kristi akérésóore nínú ìsọjí ìtọ́dún yìí àwọn ìránṣẹ́ ọlọ́run tí ìpè reverend dr festus prophet ọlábàmíjì wòlíì òyìnbó ọmọọba jésù lápá fún iṣẹ́ ìtúsílẹ̀ ìwòsàn ìgbéga àti àṣeyọrí lórí iṣẹ́ àti òwò rẹ wá tọ́ wò ó sì rí i pé rere ni olúwa. ministry in songs are prince of peace led by pastor mrs ọláìdé oyèṣọlá and fedigok choir venue of ìmúṣàṣeyọrí revival is fellowship of disciples gospel church fedigok amúlòkó àkọ́rán road off challenge ìwó road expressway ìbàdàn date friday december twenty nine to sunday december thirty one twenty twenty three láago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ jésù ni olúwa a tún ti gbede o. ẹ wá bá wa ra o tí pọ́ǹpì ló gbé o. ẹ wá bá wa rẹ. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kó lọ sínú ilé ara wọn bọ́dún bá ti ń parí lọ. ìpinnu dáadáa ni kẹ́yìn náà ra lẹ̀ kọ́lé ní rọ̀rùn lọ́dún tuntun. ìdí abájọ nìyẹn tí gbogbo olóríire ṣe ń rọ wá sílé iṣẹ́ tí pọ́ǹpì concept onílẹ̀ ìfọ̀kànbalẹ̀. lásìkò yìí ilẹ̀ plọ̀tì kan tẹ́ bára mọ́níyà phase one ìlàjì àtẹlẹ́ ìtò wà lágùn nine hundred thousand naira péré ni ti mọ́níyà phase two lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ẹni o bá tó ṣàtọ̀nà yín dọ̀dọ̀ wa léṣe tí pọ́ǹpì concept ó gbàrà ìsìn àpò kan lọ́fẹ̀ẹ́. promo yìí ti bẹ̀rẹ̀ láti monday december four títí wọ friday january five ọdún tuntun. ẹ tètè máa bọ̀ lọ́fíìsì tí pọ́ǹpì concept tó wà nọ́mbà twelve àrẹ tẹ̀lé street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifu zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa ṣe máa ṣe T-Pompey Concepts developer that cares. kálùlù kálùlù kò dijó kálùlù kò dijó kápẹ́dé kò dó. èrò ya wá àlùjọ yìí dùn. ó dùn èrò ya wá àwa tún gbà yíyàtọ̀. ẹ wá tún gbà. <laughs> ẹ tún gbàrẹ pẹtẹ. yíká ayéfẹ́lẹ́ tún dé olóhùn arin kékeré jáyé sóyè kí ìtàn ní aláǹtakùn. ó tún fojoojúmọ́ peléke sí ni rẹ́kọ̀dì tuntun lẹ́ ń gbọ́ yìí. ó fi gbogbo ara yàtọ̀ jù. consolation làkọlé ẹ̀ ayéfẹ́lẹ́ làwùdà. ọba tó ṣe tèmi tó tún ṣe tàwọn kan akókó ṣe tìyẹ dákun má bọkàn jẹ mọ́. ayé wa ládùn o gbogbo ẹ bóyá o ìbá àgbọ̀ wá dára fún wa. ayọ̀ ń bọ̀ yóò rọ dandan. ẹ yẹ ohun sínú ọ̀làǹdò lẹ́ ń gbọ́ láàrin yẹn. ayéfẹ́lẹ́ fíjù ẹ̀ nínú rẹ́kọ̀dì tuntun yìí consolation ni. àfi bí ẹni pọ́ làǹdò gangan ló ń kọrin. another track tún lè léyìí gbé sókè. ìfọlá ti di bàbí màmá bẹ̀. bàbí màmá bẹ̀ bàbí màmá bẹ̀ bàbí màmá bẹ̀ ọgbọ́n tún yà ọ́ ọ̀rọ̀ kò sí yà ọ́. àlùjọ tó kí pọ́npọ́npọ́ ó gbọ́ nàrà yọ ó ń kilẹ̀ gbègbè mi lẹ̀ títí rí lẹ̀ dòdò ó sẹ́lẹ̀lẹ̀ iléeṣẹ́ yínká ayéfẹ́lẹ́ records gangan ló gbé jáde aloe production international ló pin tó ń ta àwọn distributors ti sanwó sílẹ̀ káàkiri àgbáyé tẹ́yìn náà bá fẹ́ kó ní pálípálí ẹ máa bọ̀ ní corporate head office wa the music house tó wà challenge ìbàdàn ẹ tún lè pe numbers wọ̀nyí zero eight one four four six three two four seven six zero eight zero three three zero four seven one one zero tàbí zero eight zero nine seven seven six one zero six seven ẹ tún lè stream tàbí kẹ́ download ẹ lórí àwọn platforms bíi spotify amazon music boomplay itunes apple music soundcloud youtube music deezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. latest record Yínká Ayéfẹ́lẹ́ tó pe àkọlé ẹ̀ ní consolation ó ti dojú àti gbé jáde àgbọ̀ tó ń gbọ́ ní wìtìwìtì ló ń tà. ìmọ̀ ti sọ pé kí n yọ yọ mi wá. àwọn ènìyàn ó ti yá o. nínú ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún tọ́lọ́run nineteen thirty ẹ̀mí àwọn wòlíì ti máa ń yọ̀ǹda agbára tó tó gbare gbàbùkún gbàgbàlà ohun ìṣẹ́gun láti rìnrìn àjò ọdún tuntun fún ni àní agbára láti rékọjá power to cross over ilẹ̀ májẹ̀mú ló ti máa wáyé o ní twenty nine thirty thirty one december kájọ wá béèrè wí fún kó yọ̀ǹda agbára náà fún ni támúkọ́dún ó tuni lára jọjọ dùn fún ni ju gbogbo ọdún àti lò sẹ́yìn yìí friday saturday and sunday tó gbẹ̀yìn ọdún yìí ni o ní gbogbo wákàtí àdúrà ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta àti sóòrù ojoojúmọ́ títí àáfi wípé happy new year níbi tọ́lọ́run babalọ́lá ó ti lo ọ̀pá àwọn ìránṣẹ́ bíi prophet ayọ̀ daniel tí wọ́n jẹ́ coordinator babalọlá camp ìkejì arákejì pẹ̀lú bàbá wa prophet ezekiel olúbọyọ ọládèjì ajínrere àgbà ìjọ àpọ́sítẹ́lì ti kristi àtàwọn míì pastor so ọládélé ààrẹ ìjọ cac nílẹ̀ yàtọ̀ kòkó àwà ń bẹ̀ ń pa tẹ̀mí bẹ́ẹ̀ làwọn olórin ẹ̀mí ní babalọlá memorial international miracle camp ìkejì arákejì ní twenty nine thirty thirty one oṣù yìí jájọ pàdé ní babalọlá camp ìkejì arákejì láti wá gba agbára náà tí mú ọdún dùn jọjọ fún ni nípa jésù ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè kooro. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB Jupep, A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. Ṣèyí Mákindé ṣáni gbogbo èèyàn ń fẹ́ Ṣèyí Mákindé ṣáni gbogbo èèyàn gbogbo ẹ̀yin ènìyàn mi nípínlẹ̀ ọ̀yọ́ jọba ṣèyí mákindé ní kí n kí yín o fún àtìlẹyìn tẹ́ ń ṣe fún akitiyan ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ó wá kù nìbọn ọ̀dẹ́rọ́ jọba ìpínlẹ̀ ọ̀yọ́ ní ojúṣe gbogbo àwa awakọ̀ lójú pópó ni láti já tíkẹ́ẹ̀tì ìjọba ìbílẹ̀ lójoojúmọ́ èyí tí òtẹ̀ ìjọba ìbílẹ̀ kárí ìpínlẹ̀ ọ̀yọ́ wà lára rẹ̀ ọkọ̀ akérò ni ọkọ̀ micra ọkọ̀ ajé ìgboro ni ọkọ̀ akóyọyọ ọkọ̀ àjàgbéjò márúwá títí ni gbọ́dọ̀ já tíkẹ́ẹ̀tì olójoojúmọ́ èyí tíjọba ìbílẹ̀ kárí ìpínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ sí èlè rí tíkẹ́ẹ̀tì olójoojúmọ́ yíra lọ́d lọ́dọ̀ àwọn ìjọba àbílẹ̀ àti ìjọba àbílẹ̀ onídàgbàsókè atúnlẹ̀rẹ̀ gbà ní ọ̀dọ̀ àwọn PMS àti ẹgbẹ́ àwọn ọlọ́kadà tó fi mọ́ ẹgbẹ́ onímọ́tò gbogbo àwọn agbèfọ́ba yóò mọ lọ káàkiri láti dọdẹ ẹni yòówù tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin yìí ẹ tètè gbọ́ ìkìlọ̀ ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn alága ìjọba àbílẹ̀ àti ìjọba àbílẹ̀ onídàgbàsókè nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣèyí Mákindé sani gbogbo èèyàn ń fẹ́. Àjààbalẹ̀. tọ́ ẹ ṣeun ṣeun tẹ́ ń gbọ́ wa wò wá ìkànnì fresh one oh five point nine fm náà lẹ́wà ilé orin challenge ńlẹ̀ ìbàdàn à ń tẹ̀ sọ́wọ́ iwájú náà nù o. ok lójú ewé kejì ìwé ìròyìn ti the punch ọ̀rọ̀ ìkọlùkọgbà ní ìpínlẹ̀ plateau bí wọ́n ṣe ń pàkan nìkan rú ọ̀rọ̀ mà ṣe bẹ́ẹ̀ ó fẹ́ di gbìnrín ọ̀tẹ̀ ọwọ́ tí a wà báyìí báyìí wọ́n ń jẹ́ kó di mímọ̀ gbangba gbangba wípé ọ̀rọ̀ ti ìkọlù èyí tí wọ́n ṣe lọ wọ́n ti tún rí ìwé míì gbà tí wọ́n tún ń dún mọ̀ọ́rú mọ̀ọ́rú mú àwọn èèyàn pé wọ́n ó tún wá kọlù wọ́n bẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kọlù wọ́n fún bíi ọjọ́ mélòó kan sẹ́yìn tí wọ́n sì gba ẹ̀mí èèyàn tó ń lọ bíi igba ó dín díẹ̀ láàrin ìlú mẹ́tàdínlógún seventeen communities tó wà ní tìbútòrò ìpínlẹ̀ plateau èèyàn tó ń lọ bíi igba ó dín márùn-ún one hundred and ninety five persons iná ni wọ́n pa wọ́n ní ìdúnmọ̀ọ́rùmọ̀ọ́rù míì tí wọ́n tún ní wọ́n lọ dúnmọ̀ọ́rù wọn láwọn ó tún kọlù wọn lákọ̀tún lọ́jọ́ ẹtì friday tí í ṣe òní igbákejì alukoro fún ẹgbẹ́ àgbà àwọn tó wá láti àárín gbùngbùn orílẹ̀-èdè yìí Middle Forum Stanley Kavam iná ló ṣe àlàyé ọ̀rọ̀ náà nígbà tí ó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ amóhùnmáwòrán kan lọ́jọ́bọ̀ Thursday àná tó ní tọ̀ àwọn tó rí àwọn ìwé mi ìgbà tí wọ́n ní ìkọlùkọgbà ó tún ń milẹ̀ bọ̀ wọ́n tó wá fẹ́ kọlu àwọn pàápàá jùlọ ìlú kan tó pè ní Pushit léyìí tí ń bẹ lábẹ́ ìjọba ìbílẹ̀ Mangu ní ìpínlẹ̀ Plateau wọ́n ní ìlú Ìgangan sì lòun ti wá oníkété tí wọ́n tún sọ ọ̀rọ̀ eléyìí inú fu ẹ̀dọ̀ fu ńlá wọ́n wà alukoro iléeṣẹ́ ọlọ́pàá láti ẹkùn bẹ̀ Alabo Alfred òun náà ṣe àlàyé pé lóòótọ́ iná ní iléeṣẹ́ ọlọ́pàá ti gbọ́ sí ọ̀rọ̀ náà táwọn náà sì ti wà ní sẹpẹ́sẹpẹ́ àwọn sì ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ aláàbò ogo tó kùn pé bí eṣin bá fò àwọn wọn lọ́wọ́ kan ni nígbà tí àwọn oníròyìn náà tún jábọ̀ lọ́jọ́bọ̀ thursday yìí wọ́n ní àwọn ará àbà tó wà ń bẹ̀ gan kété tí wọ́n ti rí pé irú ìwé burúkú ìwé ẹlẹ́sìn mìíràn tí jáyàjá ni pìpìpì bẹ́ẹ̀ ìwé tó sì ní í ṣe pẹ̀lú kí wọ́n fa àṣàláìlù lé èèyàn lọ́wọ́ wọ́n ní àwọn kan ti ń rọ́ kúrò lábúlé ọ̀hún bẹ́ẹ̀ làwọn tó wà lábúlé náà tún bẹ ìjọba pé ẹ dákun dábọ̀ ẹ ṣàánú àwọn ẹ má má jẹ́ kí wọ́n pa àwọn nípa àfọ́nàfọ́nṣú Joshua Bukat tó ń jẹ́ ọ̀kan lára àwọn ará abúlé ọ̀hún rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ló kọ àwọn yòókù rẹ̀ gbogbo pé ẹ dákun dábọ̀ ìkọlùkọgbà ọ̀tún tí wọ́n tún láwọn fẹ́ ṣe yìí lẹ́yìn ìgbà wọ́n ṣe èyí tí wọ́n ṣe tán nígbà ọdún kérésìmesì ìmí ìtúre o tí wọ́n tún dúnkokò dúnkìnìún rẹ̀ pa wọ́n tó ṣe lónìí tí ṣe ọjọ́ ẹtì Friday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún tá a wà ń bẹ̀ yìí lágbègbè abúlé èyí tí wọ́n pè ní pushit níjọba ìbílẹ̀ Dangoy wọ́n ní àwọn òsì ní lajú àwọn lẹ̀ báyìí kí tàlùbọ̀ kò wọ́ o alága tó ń rí sí ìdàgbàsókè ẹkùn agbègbè náà ìyún lábẹ́ ìjọba ìbílẹ̀ boko sloka òun náà ṣe àlàyé pé àwọn náà gbọ́rú ẹ o ẹni tó wà fún ti ẹkùn agbègbè kefas malai òun náà ṣe àlàyé pé tọ èèyàn tí màá lọ bíi àádọ́jọ ni wọ́n máa gbẹ̀mí lágbọ́nrin ti ẹ̀bá ọ̀dọ́ ti tà wọn kó tó di pé wọ́n kóró gbogbo rẹ̀ papọ̀ tó ń lọ bí igba ó dín márùn-ún níye àwọn èèyàn tó ń gbẹ̀mí wọn pé ṣé bá tún ṣe máa wòrè tá a tún lajú wa sílẹ̀ táwọn kan jẹ́gbọ́n ẹ̀jẹ̀gbọ́n yóò tún wá tún kọlu ìlú tí wọ́n tún gbẹ̀mí àwọn ẹlòmíín ní bẹ́rẹ́bẹ́ wọ́n ṣe tàkọ́kọ́ lọ wọ́n tún múwèé wá pa wọ́n tún gbẹ̀mí àwọn ẹlòmíín wọ́n sì tún bọ̀ wọ́n sì sọ ọdún mọ́ pé àwọn èèyàn tó ń lọ bí ẹgbẹ̀rún mẹ́wàá níye ni ò rí nítorí ibi tí wọ́n kọlù àwọn èèyàn tí wọ́n pa ń bẹ̀ tó ń lọ bí igba ó dín márùn níye àwọn aráàlú yòókù wọ́n ti pín pẹ́ àwọn ilé tó wà ń bẹ̀ tí wọ́n dáná sun àtàwọn wàhálà míì tí wọ́n dá sílẹ̀ nílùú náà wọ́n ní ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ di aláìnílé lórí mọ́ wọ́n ní ara rẹ̀ nìyẹn o kí ìjọba dákun dábọ̀ kí wọ́n má sùn o àjọ ìṣọ̀kan àgbáyé òun wá ṣàlàyé pé níbi tí nǹkan dé dúró yìí ẹni tí í ṣe adarí olùjà fún ẹ̀tọ́ ọmọnì lábẹ́ àjọ ìṣọ̀kan àgbáyé vocatok òun ṣe àlàyé pé àwọn ti pè fún ìwádìí tó lóòrìn wípé àwọn wo gangan nísàn iná ló ń dáṣọ ru rẹ̀ ṣòro tí ń lọ dún mọ̀ọ́rù mọ̀ọ́rù mọ̀ọ́yàn tó sì lọ ah. kọlù wọ́n tó sì ń gba ẹ̀mí èèyàn lábẹ́ ìlú tá a sì lọ́ba ta níjò ìwọ̀n irú nǹkan báyìí burú jáì ẹ lọ tọpinpin ẹnikẹ́ni tí ọwọ́ bá sì tẹ̀ lórí ọ̀rọ̀ náà kẹ́ fi tó àwọn aláṣẹ ilẹ̀ nàìjíríà létí ká lè fi ìyà tó dógbin ká fi jẹrúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ìjọba orílẹ̀-èdè nàìjíríà náà wá jẹ́jẹ́ pé níbi tí nǹkan dé dúró yìí kò burú kò bàjẹ́ ṣẹ́rí èyí tẹ́ ẹ ṣe lọ nígbà tí ọdún kérésìmesì ń ẹ̀ mú jẹ́ o ṣùgbọ́n ìmíì ni ò ní wáyé mọ́ ẹ̀yin tẹ́ ẹ sì ṣerú yìí náà tí ọwọ́ bá bà yín ẹ mọ̀ yìí pé ọlọ́run ọ̀kọlà ẹ lọ sójú ewé kejì ìwé ìròyìn ti the punch. tó ìròyìn kan bẹ ní inú ìwé ìròyìn ti Vanguard tó jáde láàárọ̀ yìí jẹ́ ń sáré mu kíákíá nípa ti àwọn ọmọ tí ò lọ léèwé hmm, out of school children wọ́n ní ó ń kọni lóminú ààrẹ ilẹ̀ nàìjíríà bọ́lá mẹ́ẹ̀ tinubu ló ti pé ohun tó ń kọmi lóminú àtomi òde ni o pẹ̀lú ìròyìn tó ń gbọ́ lórí iye àwọn ọmọ tí ò sí nílé ẹ̀kọ́ jákèjádò ilẹ̀ wa nàìjíríà nígbà tó ń gbàlejò ìgbìmọ̀ amúṣẹ́yà ẹgbẹ́ òṣèlú apc lẹ́kọ̀ọ́ ní tinubu ti kéde pé àfi káwá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kárí pé a dá ọ̀pọ̀lọpọ̀ iléèwé sílẹ̀ kárí pé a gba àwọn olùkọ́ tó pọ̀ ká sì rí i pé ó kéré tán à ń fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ ọ̀hún ní oúnjẹ kan lójúmọ́ hmm. ó ní ìdí rèé tá a gbọ́dọ̀ fi ṣe bẹ́ẹ̀ torí pé bẹ́ẹ̀yàn bá ń pariwo ìjọba àwa ara wa ìjọba àwa ara wa àwọn nǹkan téèyàn gbọ́dọ̀ mójútó òun ni ìdàgbàsókè aráàlú àti pé àti wá ojútùú bí àwọn ọ̀dọ́ ṣe níṣẹ́ gidi lọ́wọ́ kí a sì rí i pé ẹ̀kọ́ tó yè kóró wà fún gbogbo ọmọ tí wọ́n bá bí nílẹ̀ wa nàìjíríà tinubu ni a gbọ́dọ̀ ṣe èyí ní kánmọ́nkíyá o kó tó di pé omi ò mú mọ́ wa lọ́wọ́ lójú kẹsàn-án ìwé ìròyìn ti Vanguard ibẹ̀ ni ìròyìn ọ̀hún wà fún àwọn tó wà ní ìpínlẹ̀ èkó àbáwọn mm-hmm. tí wọ́n fẹ́ lọ ṣe nǹkan méjì tàbí mẹ́ta ní ìpínlẹ̀ èkó ẹ máa gbọ́ o ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ti kéde rẹ̀ pé igun ìyànà òwòrò ṣòkí adẹ́nìjì àdèlé lórí afárá abẹ́yẹfò tán pè ní tọ́milan bridge. ẹlẹ́kẹta òkè odò ọ̀hún. Hmm. látọjọ́ tuesday ọjọ́ kẹsàn-án oṣù àkọ́kọ́ ọdún twenty twenty four láti nǹkan bíi aago mọ́kànlá ọkọ̀ ò wọ́n ti sọ̀rọ̀ yìí síta pé bó ṣe yẹ káwọn ṣe é nù ní kánmọ́nkíá láti ṣe àtúnṣe sí àwọn ibì kan wọ́n ní àwọn apá ibì kan wà tí wọ́n ti làálẹ̀ pé ọkọ̀ tún lè máa gbà tí ò sì ní fi gba orí afárá abẹ́yẹfò tọ́milan bridge wọ́n sì ṣàlàyé rẹ̀ síbẹ̀ àwọn ibi tọkọ̀ lè gbà kódà wọ́n ṣàlàyé pé ẹni bá fẹ́ gba bí ọjọ́ta ìkòròdú fúnṣọ́ williams avenue agbọ́pọ̀n cms ọjọ́ta wọ́n sọ gbogbo ẹ̀ síbẹ̀ tẹ́ ẹ bá rí ìwé ìròyìn Vanguard mú kọ́mọ́dà bẹ́ẹ̀ ni pé ni mò ń àná ojú ìwé kẹjọ rẹ̀ kẹ lọ mú un bẹ̀. ẹ ṣe nà fi géètì. <laughs> ok ní ìpínlẹ̀ Rivers hmm. gbọ́nmi sí omi òtó láàrin gómìnà àná ìpínlẹ̀ Rivers Nyesom Wike kò tí ì tán ni kò ì tán o àti Similalayi Fubara àwọn méjèèjì wọn ni tó ṣokùnfà bí àwọn aṣòfin mẹ́tàdínlọ́gbọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe bẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú ti PDP lọ sí APC ibi nǹkan dé dúró rèé wọ́n ní kí apá ńlá wọn kọ́ ti dábàá yìí pé ẹ kò burúkú ò bàjẹ́ ebi wọn fẹgbẹ́ òṣèlú PDP tó gbé wọn wọlé lẹ̀ ni wọ́n sì lọ sí APC ẹ wọ́gi létò òdìbò tó gbé wọn wọlé káṣètò òdìbò àkọ́tún míì kí kálukú ó ba lè mọ báàbù wọ́n yá ẹgbẹ́ òṣèlú APC yóò wá lórí ńbẹ̀ ó lórí láyà tí ó lè gbé wọn wọlé lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún káwá mọ̀ àwọn táwọn sì jọmọ ẹgbẹ́ òṣèlú PDP àwọn ọkọ̀ ọmọ oyè míì kalẹ̀ láti abẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú àwọn yóò sì tún dìbò yọ wọlé sọ bíi elékòó ní kété tí wọ́n ní ọ̀dà ètò òdìbò míì yóò wáyé o àmọ́ kó tó wáyé àwọn ẹjọ́ kan wà lórí ẹ̀ wọ́n ní kí apá ńlá àwọn èèyàn ní ẹjẹ́ àgbálẹ̀ ẹjọ́ lọ kó àwọn ẹgbẹ́ òṣèlú PDP wọ́n má bàa yí iyọ̀ àwọn méèpẹ̀ ńgbà wọn ò gbé ọ̀rọ̀ dé wájú ilé ẹjọ́ tó ga jùlọ lólùlùwà ìlú Àbújá ńbẹ̀ wọ́n ti gbé ní ọ̀rọ̀ àṣẹ kí ètò ìdìbò àtúndì kó lè wáyé yìí wọ́n ní ẹ ká sún sí ọwọ́ iwájú náà káfí lè yanjú àwọn ẹjọ́ kan ẹ̀jọ̀kan èyí tó wà ńlẹ̀ ńgbà táwọn aṣòfin náà tí wọ́n kó ẹjọ́ lọ sí iwájú ilé ẹjọ́ ní ilé ẹjọ́ ní àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà inec ẹ̀ka fàrónà o lórí àtúndì ìbò láti fi wá àwọn aṣòfin míì tí wọ́n láwọn fẹ́ fi rọ́pò àwọn aṣòfin mẹ́tàdínlọ́gbọ̀n èyí tí wọ́n ya lọ sínú ẹgbẹ́ òṣèlú apc lójú ọgán bẹ́ẹ̀ ńgbà tí wọ́n ní kí wọ́n sún ọjọ́ òbò síwájú wọ́n ní ọ̀rọ̀ yìí ó ti ń fagbọ́n mi sí omi òtó láàrin ìpínlẹ̀ rivers ní agbo òṣèlú báyìí wọ́n sì ń sọ pé ọjọ́ kẹrìnléní ogún oṣù kínní ọdún náà twenty twenty four tá a fẹ́ wọ̀ láyọ̀ àtàláfíà yìí lágbọ́rọ̀ lọ́hùn wọn ni iná ni ilé ẹjọ́ gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ láti mọ pé tọ̀ èka lọ ṣe àtúndì ìbò lóòótọ́ ni àbáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n ya lọ yìí kí wọ́n máa tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ wọn ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ o wọn ni ṣùgbọ́n ní kúkúrú èdè ó ṣeé ṣe kí àtúndì ìbò wáyé nípínlẹ̀ Rivers fún àwọn aṣòfin mẹ́tàdínlọ́gbọ̀n tí wọ́n jẹ́ adéyalọ hmm. ìwé ìròyìn The Punch ló gbé ojú ewé keje rẹ̀ ibẹ̀ ló sì wà. ìròyìn kan bẹ lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard tó sọ̀rọ̀ nípa ti ohun tílẹ̀ wa Nàìjíríà lè ṣe tí oúnjẹ ó fi sùn wá bọ̀ nílẹ̀ yìí wọ́n ní àfi kíjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà gbìyànjú ní gbogbo ọ̀nà kan rí i pé àwọn oko ibi a ti ń tó wà nílẹ̀ wa Nàìjíríà hmm. tó ti dorí kodò tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbéra sọ hmm. wọ́n ní tàbá ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí ebi ọ̀gbàjà fọwọ́ mẹ́kẹ́ kó bá ilẹ̀ wa Nàìjíríà fínra èmi kọ́ ọmọ sọ afẹ́ babalọ́lá yunifásitì ńlọrọ̀ yìí ti jáde ládó èkìtì ààrẹ afẹ́ babalọ́lá ló sì sọ bẹ́ẹ̀ ó pàrọwà fúnjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà àwọn oníròyìn ni wọ́n lọ bá àti wọ́n ṣe ẹlẹ́mbẹ̀hún sí lẹ́yìn tí ẹgbẹ́ kan tó pè ní green sustainability tí wọ́n ti fún ní àmì ẹ̀yẹ ọkùnrin tó dúró jù nílẹ̀ adúláwọ̀ fún ọ̀rọ̀ tó jọmọ́ ti ìpèsè oúnjẹ ọ̀jìnì ọ̀hún akọniwájú adájọ́ ọ̀hún sọ̀rọ̀ ó ní ẹ jẹ́ ká ẹ jẹ́ ká sọ̀rọ̀ yìí síbi tí ọ̀rọ̀ wà ká sì mọ̀ pé ojútùú kan sí ọ̀rọ̀ ibi nílẹ̀ wa nàìjíríà òun ni kíjọba àpapọ̀ lọ ṣàbẹ̀wò sáwọn oko farm settlement tí wọ́n ti gbàgbé tẹ́lẹ̀ ó ní ibẹ̀ gan ni gbogbo rẹ̀ ó ti dìde padà kì í ṣe ọ̀rọ̀ epo rọ̀bì tá a rànjú mọ́ ọ sọ̀rọ̀ yìí lẹ́kún ó ní lóòótọ́ o àṣẹ̀sófin o tá a bá rántí ẹ̀ka nǹkan ọ̀gbìn mọ́ àmọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni oníṣẹ́ ìgbàgbé ọgbà édẹ́nì nígbà tí ọlọ́run fún ádámù àti éfà ní ọgbà nínú ìwé jẹ́nẹ́sìsì ó sì fún wọn ní ìkìlọ̀ pé kí ọkùnrin yìí máa ṣiṣẹ́ nínú ọgbà ọ̀hún gbogbo ń tó bá fẹ́ yóò rí ńbẹ̀ ó ní ìdí nù tó fi jẹ́ pé a lè gbàgbé olóyè ọbáfẹ́mi awólọ́wọ̀ pẹ̀lú ipa tó kó ní ọdún 1960 wọ ọdún 1966 ó ní ọbáfẹ́mi awólọ́wọ̀ ló gbìyànjú láti rí i pé ẹ̀ka nǹkan ọ̀gbìn àti ètò ọ̀gbìn ó gbéra sọ ju gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ lọ ní àwọn ẹkùn tó wà nílẹ̀ wa nàìjíríà nígbà náà ó ní lára rẹ̀ ó ní àwọn oko bíi ogún tó dá sílẹ̀ tó pè ní farm settlement ó ní ibẹ̀ ni oúnjẹ ti sùn wá bọ̀ tó sì jẹ́ pé wọ́n ń gbé àwọn èso lé àwọn àgbẹ̀ lọ́wọ́ láti máa gbìn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ pitú débi pé wọ́n sọ pé dandan ni kí wọ́n máa kọ́ nípa ẹ̀kọ́ ọ̀gbìn nílé ẹ̀kọ́ gbogbo ó ní kódà àwọn akẹ́kọ̀ọ́ jáde nígbà náà orí wọn ń wú láti pé àwọn fẹ́ dáko ẹ wá wo ibi tá a bá yé wa dé ó ní ọgbà tá a rí epo rọ̀bì báyìí ọ̀tán bá a ṣe gbàgbé àwọn àgbẹ̀nu ó ní a gbàgbé pé ibi tá a ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù ó ní epo ọ̀yí la ranjú mọ́ bíjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà bá fẹ́ kí ebi ọmọ pa ọmọ nàìjíríà kú bá a ṣe pọ̀ bẹ́ẹ̀rẹ̀ bẹ́ yìí bí ewé irúnmọ yìí àfi padà sóko ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard ibẹ̀ ló wà. ṣe ra àwọn constable constable nídìí iléeṣẹ́ ọlọ́pàá hmm. ẹjẹ́ awọ́gilé kó má sí nǹkan tó jọ constable mọ́ ah, tàbí ká kúkú pa ààrẹ kúrò nínú iléeṣẹ́ ọlọ́pàá pé níléeṣẹ́ ọlọ́pàá o a gbọ́dọ̀ ní oyè tó ń jẹ́ constable mọ́ ah, ah. ìkẹta gẹ́gẹ́ bí àǹfààní mẹ́ta tí wọ́n ṣí sílẹ̀ ni pé ká kúkú wá rán aṣọ míì fáwọn constable ọlọ́pàá ká mọ̀ pé àwa tá a jẹ́ ojúlówó ọlọ́pàá àwọn aṣọ búlúbalà bálá búlúbùlábà àwọn tó sì jẹ́ bíi constable yìí bóyá a máa rán aṣọ pupa lókè ṣòkòtò búlù fún wọn nísàlẹ̀ ni kí wọ́n bá kó balẹ̀ yàtọ̀ sáwà alọ́sọ gbogbo eléyìí tó ń sọ yìí. alága ìgbìmọ̀ tó ń ṣe kò kárí ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní Solomon Arase ni ló ṣàlàyé ọ̀rọ̀ ó ní ṣe rí ká má tanra wa jẹ àwọn constable yìí wọ́n máa ń wọ́ wa àwọn lẹ́ẹ̀rí tí wọ́n kó sí búgibúgi lórí aṣọ ọlọ́pàá àwọn lẹ́ẹ̀rí tí wọ́n wà ní ẹ̀gbẹ́ ọ̀nà tó jẹ́ pé wọ́n lè máa jẹ nǹkan rìn àwọn lẹ́mọ rí tí wọ́n máa béèrè sábàámu wọ́n ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rẹ̀ tí wọ́n máa fi yí iléeṣẹ́ ọlọ́pàá lára <laughs> wọ́n ní àwọn constable constable yìí ara àwọn ló ti máa ń sábà wà o ọ̀pọ̀ ni ó sì máa fojú yí pé bí ọlọ́pàá gbogbo ṣe rí nu fún ìdí eléyìí bóyá láàánú wọ kúrò nínú ìlànà iléeṣẹ́ ọlọ́pàá tàbí ká máa ránṣọ míì fún wọn kó má sí constable mọ́ tàbí tí wọ́n bá ti rí i pé kọ́stébù eh, ilé ó gba owó bọ̀bẹ́ hmm. ẹ ti rí i pé aṣọ tó wọ̀ gan ti yàtọ̀ sí ti àwọn ọlọ́pàá. bóyá ká máa wàṣà olójú búlú oní ṣúgà olójú ṣúgà fún wọn já sáré polówó ọjà. ajá balẹ̀. ajá balẹ̀. kérésì dé àwa ṣọpẹ́ kérésì pàdé òkè lélẹ̀ bọ́dún bá dé odi dandan kárí nǹkan àjọ̀dún láti wá fúnra wa lẹ́bùn ọdún kérésì níléeṣẹ́ toac interior home of imported furniture ṣe mú ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ bá gbogbo ọjà wa oríṣiríṣi furniture tẹ́ bá ń fẹ́ tá kó wọlé látòkè òkun complete setting dining set ibùsùn amúnisunrun ayọ̀ pàápàá jùlọ orthopedic bed tí ń tọ́ra onírọ̀rọ̀ kitchen cabinet tó fi mọ́ dressing mirror pẹ̀lú oríṣiríṣi office furniture ṣe wá gbọ́ lákòókò ọdún kérésì yìí wọ́dún tuntun twenty twenty four ọ̀pọ̀ kú ọ̀yọ̀kú lẹ máa rajà ní toac interior tẹ́sí tún máa gbẹ̀bú mẹ́rin rí lórí ọjà tẹ́ bá máa wá jẹ́ wọn ròyìn fún ọ tètè kàn sílé ìtajà towac interior home of imported furniture lónìí ní àgbẹ̀kẹ́ plaza opposite yídí agodi gate ìbàdàn telephone zero eight zero nine three one five three seven nine one tàbí zero eight one five two two one eight five zero two towac interior lónìí merry christmas and happy new year. Yeah top success tún ti gbéde padà lóṣù december ẹ wá jàǹfààní èrè ìfà tó lọ fún ànínú oṣù ember sáà kàṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ bá ti ń rà nílé top success àwọn fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀ kan àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù laptop pẹ̀lú àwọn èlò létí ń lò náà ẹ̀dínwó pátápátá gbà ní gbogbo ọjà yìí ní gbogbo ẹ̀ka ilé top success bẹ́ẹ̀ lẹ́sìn máa tẹ́wọ́ gbà àwọn ẹ̀bùn kàbìtì kàbìtì ìjọ tún mọ̀ pé tún lè rajà nílé top success nínú oṣù ember kó o sì tún tẹ́wọ́ gbà ampa tẹ̀ tí wá rí pọ́l lọ́fà bábánbárí ẹni tẹ̀dínwó ìdá ọgbọ̀n tẹ́ máa jẹ lórí àwọn àṣàyàn fóònù àtàwọn èlò létí lóná ẹ máa bọ̀ nílé iṣẹ́ top success wà lẹ́gbẹ̀ẹ́ Mr Biggs ìwòrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ Ecobank lórí ring road challenge ìbàdàn tó fi magasin cocoa house dùgbẹ̀ ìbàdàn pẹ̀lú ilé gàgàrà top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ wema lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight top success orúkọ tá a fi gègé w wúrà kọ. ọlọ́run májẹ̀mú ọ̀ májẹ̀mú bọ́dún ṣe ń lọ sópin kò ṣòro májẹ̀mú láti ṣàánú fún ọ. the lord city gospel grace ministry ma alile out off akrefon street meridian bus stop àpáta ìbàdàn sọ pé lóòótọ́ o ti bẹ̀rẹ̀ ọdún yìí láyọ̀ wá parí ẹ̀ lọ́nà tó dára ọlọ́run májẹ̀mú ni àkórí àkànṣe ètò lọ́jọ́bọ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n dọjú àìkú ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí láago mẹ́jọ sí mẹ́wàá àárọ̀ mẹ́sàn-án lẹ́la ó bẹ̀rẹ̀ láìsùn ọdún tí ń ṣe ọjọ́ àìkú tó bá wá daago méjì àárọ̀ ọjọ́ ajé ọjọ́ the lord city gospel grace ministry àwọn tí lò ní apọ́sù kílẹ̀ bolúkáyọ̀dé akínwálé kẹ́hìndé kọ́kọ́rọ́ àṣeyọrí pásítọ̀ ìfẹ́ òdógìyàn àti olùgbàlejò pásítọ̀ enoch fọláhùnsọ. God of Covenant is the theme of a special service program tagged End 2023 in a great way from Thursday 28th to Sunday 31st 8 to 10 a.m. 9 p.m. for the New Year Eve and Monday 1st January 2024 Open Heaven Anointing Service will kickstart by 7 a.m. at the Church Auditorium. Join us live on Facebook at Lord City TV. Host is Pastor Enoch Falanshaw. Jesus is Lord. ajá balẹ̀. ajá balẹ̀. tọ́ ẹ káàbọ̀ padà láti ojú ọjà ajá balẹ̀ ìròyìn náà ló sì ń tẹ̀síwájú láti ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge nílẹ̀ tìbàdàn lágbọ́nrin ti ọ̀rọ̀ ètò ààbò wọ́n ní ọ̀gá iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀‐èdè wa nàìjíríà lágbájá ó ti sọ̀rọ̀ lásìkò ìgbà tí wọ́n mú àgbéga bá àwọn òṣìṣẹ́ ọmọ ológun tó tún lọ bíi mẹ́tàdínláàádọ́ta míì tí wọ́n di brigadier general níbẹ̀ ló ti gbé ń sọ ọdún mọ́ ẹ pé tọ̀ pẹ̀lú àwọn ọ̀gá ológun tuntun èyí ta níyì àti gbógun ti àìlétò ààbò tó gún lórílẹ̀‐èdè wa nàìjíríà yóò di ìrọ̀rùn fún àwọn oníwẹ̀kùnwẹ̀kùn gbogbo ìpèníjà tó sì ń dojúkọ orílẹ̀-èdè yìí ní ó di ohun àfìsẹ́yìn tégun aláréfinṣọ nígbà tó ń sọ̀rọ̀ náà lánàá ọjọ́bọ̀ thursday lásìkò àwọn mímú àgbéga bá àwọn ìkàn kùgbò yìí ó tún ṣe àlàyé pé àwọn tó jẹ́ kọ́nẹ́ẹ̀lì kọ́nẹ́ẹ̀lì bíi márùndínlọ́gọ́rin ńlá àwọn tún mú àgbéga bá àwọn náà lójúpọ̀nà àti gbógun ti àìlétò ààbò tó gúnmọ́ náà ni o ipe lágbọ́nrin ètò ààbò iyán yóò di àtúngún ọbẹ̀ yóò di àtúnṣe lẹ́bàá nísàlẹ̀ láti ìpínlẹ̀ èdò wọ́n ní ilé asòfin ìpínlẹ̀ Ẹdó àti ẹni tí í ṣe igbákejì gómìnà wọn ó ṣeé ṣe kí nǹkan fẹ́ rú jáde láàrin wọn bí ìpèníjà ìjà lọ́dún 2024 ìdí àtìtúmọ̀ òun rèé o wọ́n ní ìwé ètò òṣùná tí wọ́n máa ń gbé lọ síwájú ilé asòfin èyí tó lọ sí iléeṣẹ́ igbákejì gómìnà wọ́n ti mú owó rẹ̀ wọ́n mú àdínkù díẹ̀ bá tí wọ́n sì sọdún mọ́ ẹ pé owó tí ó lọ sí ọ̀dọ̀ igbákejì gómìnà ó jẹ́ mílíọ̀nù ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún ó dín mẹ́fà three hundred and fifty four million naira hmm. ni ó lọ síbẹ̀ wọ́n wá béèrè pé bó ló ṣe jẹ́ agbẹnusọ ilé asòfin ti ìpínlẹ̀ èdò ó wá ṣàlàyé ọ̀rọ̀ yún blessing àgbébakù òun ṣe àlàyé pé iṣẹ́ mọ̀ pé lọ́dún twenty twenty four ẹni tí í ṣe igbákejì gómìnà ti ìpínlẹ̀ èdò ó lóun fẹ́ lọ díje dupò gómìnà yun Philip Shaibu kò sì ní fi bẹ́ẹ̀ ráyè láti máa ṣe àwọn iṣẹ́ ìlú kan iṣẹ́ ìlú kan àwọn iṣẹ́ tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí igbákejì gómìnà kò ní fi bẹ́ẹ̀ ní àsìkò láti ṣe torí ẹ̀ làwọn ṣe wò ó pé ẹ bí ọba ti rí bẹ́ẹ̀ iṣẹ́ ìwọ̀nba ni ó ṣe owó ìwọ̀nba náà ni yóò lọ sí orí àwọn agbọ́nrin àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí ó ṣe ń bẹ̀ ń ló fà á táwọn fi ṣe ní mílíọ̀nù ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún ó dín mẹ́fà three hundred and fifty four million naira bó ṣe jẹ́ nu tó ìròyìn kan bẹ ní ojú ojú ìwé kẹtàléní ogún ìwé ìròyìn ti Nigeria Tribune tí ò kò kò dùn mọ́ àyàn nú ó bá àyàn lọ́kàn jẹ́ o iléeṣẹ́ ọkọ̀ ojú irin nílẹ̀ wa Nigeria Nigeria Railway Corporation ni wọ́n ké gbàjarè síta wọ́n ní àwọn ní ìdojúkọ kan táwọn ò sì tí ì mọ ojútùú kan tí àwọn lè ọ̀nà tí àwọn fi rójútùú sí wọ́n ní àwọn kan bíi karambani iṣẹ́ ni wọ́n mọ̀ ń ba òpó tí rélùwé mọ̀ ń tọ̀ tí wọ́n ń bà á jẹ́ ó ní wọ́n sì kó irin tí rélùwé máa ń gorí ẹ̀ wọ́n kò lọ ó ní ohun tó wá tún bá àyàn lọ́kàn jẹ́ jù ni pé ọ̀pọ̀lọpọ̀ tí àwọn mú bí afurasí tí wọ́n fi sí àgọ́ ọlọ́pàá náà ti yàǹda pé kódìkálukú wọn mọ̀ bá tiwọn lọ wọ́n sọ̀rọ̀ yìí pé láàrin ọ̀sẹ̀ kan tí àwọn ti bẹ̀rẹ̀ sí ní gbèrò lọ́fẹ̀ẹ́ gẹ́gẹ́ bí àṣẹ tí ààrẹ ilẹ̀ wa nàìjíríà pa ó kéré tán ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta ń ní àwọn èrò tó ti wọkọ̀ ọ̀hún lọ́fẹ̀ẹ́ jákèjádò ilẹ̀ wa nàìjíríà nígbà tó ń sọ̀rọ̀ lánàá thursday fáwọn oníròyìn tí wọ́n ṣètò kan bíi kájábọ̀ iṣẹ́ ìríjú ẹni fọ́dún 2023 ibẹ̀ ni ọ̀gá àgbà yẹn Fidet Okiri àti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ń pé ẹ wá gbà wá ó ní ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà làkàkà láti ṣe ojú òpó fún rélùwé nílẹ̀ wa nàìjíríà àwọn karambani kan ó sì gọ síbì kan wọ́n mọ̀ bàjẹ́ ó ní láàrin àti Mushin àtòṣòdì òun làwọn ti ní wàhálà ọ̀hún jù tó sì jẹ́ pé gbogbo ọ̀nà làwọn sán láti rí i pé wàhálà ọ̀hún dàfẹ́ ẹ̀yìn tí egun alárè ń fi sọ àmọ́ báwọn ṣe ń kọ́ làwọn kan ń parẹ́ Òkìrìyà nígbà tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní ẹ wá gbà wá ni ó ní ìṣòro ńlá ló mọ̀ jẹ́ fún àwọn torí pé bí àwọn ṣe ń kó irin míì sí ojú òpó rélùwé náà làwọn tí ọba jẹ́ náà ó sì tún wá ó nìkan tiẹ̀ ṣẹlẹ̀ láìpẹ́ yìí kó tó di pé a ṣe kérésìmesì ó ní láàrin Mushin àtòṣòdì yìí náà ni ní ìpínlẹ̀ Èkó ó ní ìjà mọ̀ pé irin tán kó lọ lójú òpó bíi tí rélùwéè mọ̀ ń gbà yóò tó bí igba ah owó nìyún o ó ní àwọn sì ṣe é sílẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta tí àwọn sì ti ṣe tán tí wọ́n ti kọ́kọ́ bà á jẹ́ tí àwọn tún dá irin míì padà sójú ibẹ̀ náà làwọn kan tún wá tán wá fàyọ. ó ní di bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn sì ń ṣèpàdé lórí ẹ̀ pé bó o ṣe ṣe tí òpó tí rélùwé ń tọ̀ nílẹ̀ wa nàìjíríà tí ààbò tó gbókan yóò fi wà ń bẹ̀ kọ́lọ́hún ṣàánú. àmín àbí sáwà kọ́la tún ṣe lára báyìí. èèyàn méjì náà kọ́ ní ṣe ni ẹni ó mọni tán náà ní ṣe kópa ní òrí òsì ló pàlímọ̀ ọmọ àbókí ládífá ọlọ́run á ṣàánú nàìjíríà. tó lórí ọ̀rọ̀ ti àwọn ọlọ́lọ́pàá díẹ̀ kan o wọ́n àwọn constabulary gangan hmm. wọ́n tún yàtọ̀ sí ti oní constabulary. Hmm, wọ́n ní ti eh, eh, wọ́n ní constabulary wọ́n ní àwọn eléyìí làwọn tó jẹ́ pé àwọn ọlọ́pàá tí wọ́n ṣẹ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ dé tó jẹ́ pé ó ní ojú ibi tí wọ́n máa ń kọ́ fi àwọn eléyìí wọ̀ sí kì í ṣe irú àwọn tó lè kó káàkiri ó níbi tí agbára tí wọ́n dé àwọn constable gangan gan àwọn eléyìí tún yàtọ̀ díẹ̀ ṣùgbọ́n àwọn constabulary yìí gangan constabulary <laughs> ọlọ́run ṣàánú bó kọ́ ń ṣe dún gan ọlọ́pàá ṣáàlà ọ̀rọ̀ náà dún bíi vocabulary ó jọra náà ó jọra náà ó jọra wọn àwọn constabulary ń gangan gan náà ni ọ̀rọ̀ ń bá wí ṣùgbọ́n nǹkan tó ga àwọn ṣàǹsọ ni pé àwọn eléyìí ń kẹ́rẹ̀ bá iléeṣẹ́ ọlọ́pàá pé iléeṣẹ́ ọlọ́pàá iye àtẹ̀yẹ wà lára wọn èyí ṣe tó wá jẹ́ pé àwọn táwọn ṣẹ̀ ń kó dé ṣẹ̀ṣẹ̀ dé tí ò tí ì fi bẹ́ẹ̀ mójúlẹ̀ dáadáa báwọn ni wọ́n máa kó ẹrẹ̀ báwọn bóyá a kò kókó ìṣọ̀wọ́ àwọn eléyìí kú òun bẹ́ẹ̀ pátápátá ká mọ̀ pé ńgbà tí wọ́n bá ti digi àlọ́yè tán yányán láwọ̀ á kó wọn sí kọ́ wọ́n bàjẹ́ pé àwọn tí ó máa wà lẹ́bàá ọ̀nà sábà mm-hmm. nǹkan nǹkan ń tí òfin ní lè sí irú rẹ̀ mọ́ nínú iléeṣẹ́ ọlọ́pàá wọ́n á lè mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá àwọn èèyàn rẹ̀ ló wà nílé iṣẹ́ ọlọ́pàá tìbútòrò kò sẹ́nikẹ́ni tí ń gbowó bọ̀bẹ́ àmì. sókè ah, ìpínlẹ̀ èkó ọmọ mi tí mo train yẹn ọmọ agbábọ́ọ̀lù ni asisat osoala ó lọ kí ṣé o sí. ó lọ kí bọ́lá tinubu àti ìyàwó rẹ̀ nígbà ó sì débẹ̀ ó gbé àmì ẹ̀yẹ ńlá agbábọ́ọ̀lù tó dáa jùlọ nílẹ̀ adúláwọ̀ obìnrin ó gbé lọ kí wọn tí bọ́lá tinubu náà sọ ọdún mọ̀ pé òṣùàlà ọmọ rẹ̀ rèé wípé ọmọ tó ń ṣe dáadáa rèé ó sì dàbí ẹni pé àwọn obìnrin lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ti ń fakọ́ wọ́n ti ń fakọ́ yọjú àwọn ọkùnrin lọ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpele lẹ́nu lọ́lọ́ yìí o tínú aya rẹ̀ náà sì dùn pé àbí o àwọn obìnrin rèé o agbábọ́ọ̀lù tó dáa jùlọ nílẹ̀ adúláwọ̀ àtúngbà àti àwọn nǹkan mèremère míì tí wọ́n ní àwọn obìnrin sábà ń ṣe wọn ni eléyìí yóò jẹ́ bí ìwúrí fún àwọn obìnrin tó kùn pé kò sí nǹkan kan bí nǹkan re tọkùnrin ń ṣe táwọn obìnrin orílẹ̀-èdè wa nàìjíríà náà ò tí ì máa ṣe tàbí ṣe jù bẹ́ẹ̀ lọ ipe káwọn hmm. obìnrin kí wọ́n túbọ̀ jí gìrì kí wọ́n máa tẹ̀ ẹ́ síwájú nínú iṣẹ́ rere èyí tí wọ́n ń ṣe bí wọ́n sì ṣe ń jẹ́ àmúyangàn rere fún orílẹ̀-èdè wa nàìjíríà wọn ò ní í já pòròpò wálẹ̀. lọ́yọ̀ọ́ àtòògùn ọwọ́ bá àwọn kànàkòrí bíi mẹ́tàdínlógójì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní ọmọ yáwúyáwú ni wọ́n tí wọ́n lu jìbìtì lórí ẹ̀rọ gan àjọ tó ń gbógun ti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù àti ìlú jìbìtì lórí ẹ̀rọ ayélujára ó ní a ti rí ẹ̀rí àrígbámú láti fi mú àwọn mẹ́tẹ̀ẹ̀tàdínlógójì ọ̀hún láti fi rán wọn lọ sí oko ibi tí wọn ò fẹ́ lọ. ó ń bẹ ah, lójú ìwé kínní ìwé ìròyìn ti the punch. ìròyìn kan bẹ lójú ìwé ìkẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigeria Tribune ọlọ́pàá ní ìpínlẹ̀ Kano ni wọ́n lọ dáàbò àwọn kan tó jẹ́ pé jíjí ìpẹ́ẹ̀rẹ̀ gbé fi ṣòkòwò òun ni wọ́n yàn láàyò ìpẹ́ rẹ̀ bíi ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta làwọn máa ń jí gbé wọn ní owó tí wọ́n sì tà wọ́n bíi ẹgbẹ̀rún lọ́nà irinwó òun ni wọ́n tà míì tàbí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tí wọ́n bá tà ní four hundred thousand wọ́n tà ní five hundred thousand ó ní bí wọ́n ṣe máa ń tà wọ́n nù láàrin ìpínlẹ̀ Kano àti Bauchi ní pé wọ́n ti ń pitú burúkú ọ̀hún nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n ní ọmọ kan tiẹ̀ wà tí wọ́n dóòlà ẹ̀mí rẹ̀ ọmọ ọdún méje ni níbi tí wọ́n ti ń ṣèwádìí náà rí i pé dókítà agún abẹ́rẹ́ òyìnbó kan ó mọ̀ sí bí wọ́n ṣe jí ọmọ òun gbé látọmọ ọdún kan tí wọ́n sì ta ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred thousand àwọn mọ́kànlá ni afurasí tó ń fojú ẹ̀ hàn dé ti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kánò tí wọ́n ní ẹ wá wò wọ́n o kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Uzani Muhammed Gume nígbà tóun náà ń sọ̀rọ̀ ó ní àwọn wọ̀nyí tẹ̀ ọ̀dọ́mọdé ni wọ́n máa ń jí gbé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń sì jí gbé haúsá ni wọ́n àmọ́ ní ìsìn bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lẹ́yìn ìtàn bá ti fi wọ́n tún sọ̀kò síbi tí wọ́n fẹ́ tà wọ́n sí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn ní olè sáúsá mọ́ o ìgbò lókù tí wọ́n ń sọ lẹ́nu ó ní àwọn kan ló tà wọ́n lólobó tí ó fi jẹ́ pé àwọn lọ dáàbò ẹnìkan tán pè ní comfort ó ní comfort ọ̀hún nígbà tó ń lọ èkó ó mú ọmọ kan lọ́wọ́ ọmọ ọ̀hún abdulmatalib sahad ló mú lọ́wọ́ ọmọ ọdún márùn-ún ni onígbà táwọn bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí ń la àwọn tún bẹ̀rẹ̀ sí ní mú àwọn míì bíi chika joy clement emeka wọn ò sọ ọkọ bàbá wọn o ó ní gbogbo wọn pátá iṣẹ́ kan náà ni wọ́n ń ṣe ó ní ikọ̀ wúkúwúkú tí ń ta ìpẹ́ rẹ̀ yìí òun lọ́wọ́ ti bàbá yìí ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún tá a wà yìí nájí abdulmutalib yìí gbé kúrò ní ìpínlẹ̀ Bauchi ó ní àwọn ṣèwádìí àwọn sì rí i pé gbogbo wọn pátá ni wọ́n ń ṣiṣẹ́ tí ọwọ́ wọn sì ń kanwọ́ tó jẹ́ pé láàrin ìpínlẹ̀ Bauchi àti Kano ni wọ́n ti máa ń ta ìpẹ́ rẹ̀ bí ìgbà tí èèyàn ń ta iṣu àti àgbàdo ó ní wọ́n ń ta àwọn ọmọ fúnra wọn ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní àwọn kan wà tó jẹ́ pé ńgbà tí wọ́n jí gbé tán wọ́n sì máa ń yí orúkọ wọn padà wọ́n fún wọn ní súnà míì ó ní ọmọ kan wà tán pè ní Mahmood Biliaminu ó ní nígbà tí wọ́n jí gbé tán kúrò ní Bauchi wọ́n pe orúkọ rẹ̀ ní Chioma ó ní wọ́n sì ta ní four hundred and fifty thousand ha Ọlọ́run ṣàánú. owó tí ọ̀ka ọba jáde hmm. ah, Ọlọ́run ní. <laughs> Eh, èèyàn ni wọ́n ń ta o. wọn ò lè ná àwọn èèyàn burúkú yìí rè o ah. four fifty. Eh.